كل بدعة دلالة الصدف على الله سبحانه ليتي في عن ولتي في دار قلاتي بكوعيني لي ليتي في أجاك عن الديني أوجود تكتب ونوصل رجال الآخر وسبحانه رادو أتي الله ما نادو أتي ọdún mọ́kànlé ní ogójì ìjọba ìtànàbí sallallahu alaihi wasallam sí السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله تبارك وتعالى عظمة التزواج من كتاب جامع بيان العلم والقلب ثلاثي مصنفة عليه روى مما iye ọlá tó wà fún èyí tó jẹ́ ti àti Umar ibn Abdul Barr rahimahullah ta'ala rahmatan wasi'a ibi tí abájára náà dé òun náà ni ẹni mọ́tí fún ìtọ́wà ẹ̀yìn tí ń bẹ fún ìwà ìrẹ̀lẹ̀ àti. zọmìlì ọjọ gẹ́gẹ́ bí a ti sọ fún wa pé àwọn ìwà búburú mẹ́ta lórúkọ mọ́ ìwà ìrẹ̀lẹ̀ kọ́kọ́ níwà yẹn òun náà ni alikébọ ọsọrọ kọ́kọ́ lórí eléyìí ní ọ̀sẹ̀ tó lọ. kejì nínú wà yẹn ẹ̀kíkọ́ òun ni mọ́tọ́mọ́tọ́ ìgbéraga kejì nínú wà ní gbòòrò sọ̀rọ̀ pamọ́ ìwà rẹ̀ lẹ̀ òun náà dára àwọn jù sọ̀rọ̀ ẹni lójú kẹta nínú wà yẹn ìwà ní gbòòrò sọ̀rọ̀ ìwà ìrẹ̀lẹ̀ òun náà ní ẹlẹgbọrọ ẹtàn asọ̀rọ̀ tó wà lórí gbogbo eléyìí ní ọ̀sẹ̀ tó kọjá níbi tí àdìgbègbè wa ní èyí lábẹ́ rẹ̀ òun náà ní asọ̀rọ̀ kọ́wá látọ̀dọ̀ àdìsàyédé abẹ́ látọ̀dọ̀ sàyédé. بن المسيب أعلم التابعين رحمه الله أن عمر بن الخطاب رضي الله تعالى عنه ولو يرى يبقى أخوف ما أخاف عليكم أن تحلفوا فيه ثلاث بلاد. Èyí tí mo fi ń páyà lé lórí tuntun kọ́má gbègbè ẹ̀ lọ parun sínú ẹ̀ òun náà ní sàlátù fìlàl ìṣesí mẹ́ta ìhùwàsí mẹ́ta àti fìlàl àti fìsọ́ọ̀l ìṣẹ̀kanáà ẹ̀fẹ́ ńlá tún òun ni mọ́búrádùn gẹ́gẹ́ bí ìdílé náà tesla ìkápẹ́ ní kásù jáwọn òde àbúrò àti ẹ̀ náà ti sọ ẹ̀. wọ́n ní ọmọ ọ̀run kàtọ́ wọ́n di ọlọ́ọ̀bù tẹ̀lé án wọ́n ní akọ̀wákú mọ́ akáàkù àlékò káńtà lékò fíìmù. ohun tí mo fi bẹ̀rù lẹ́yìn lórí jù kẹ́ ẹ má lọ parun nínú ẹ̀ òun náà ní sàlátù fìlàlì ìwà mẹ́ta alákọ̀ọ́kọ́ ṣọ́ọ̀kọ́ ìmọ̀tọ́ ọ̀rẹ́ àwọn tó ní ojú kòkò kéèyàn máa tẹ̀lé kéèyàn máa fún ní tẹ̀lé ọ̀rọ̀ yà wípé òun náà ká fáwọn tó ní bẹ́ẹ̀ ní alùpùpù lé wọ́n sọ̀ alùpùpù lé ọlọ́jà ní pé kéèyàn máa nà lò ìyànná ó ní kọ̀ lọ́jọ́ òdì kejì nínà tàbí ká lọ fún àbúrò mi tó ṣe déédéé rẹ̀ òun náà ní ìní àpà. ṣé ìbùnà wà rí bíbí sọ̀rọ̀ yìí pé báyìí náà dàgbò bí rìn wọ́n àbúrò ó lè rìn lọ sí bàtọ́. فقل هذا من زاد فتن لا من يعني يقع كي يلاه يفوتو دا كم بلا عرير يعني ان يفوتو دا هنا لعليك تصوت فهم دا جواب هذا دا بيه وزيرون يعوان عباد الرحمن أنا الله ما بعد جاي وعباد الرحمن الذين يمشون على الأرض حولا àwọn ẹrú sí ọlọ́run ọba àjọkẹ́ ayé àwọn ẹrú ọlọ́run ọba àjọkẹ́ ayé àwọn tó yẹ pé wọ́n á máa rìn lórílẹ̀ fún ìrìn ìgbéraga. إذا خاطبهم الجاهلون قالوا سلام ẹni bí ọmọ rírì wọn tọ́ba sọ̀rọ̀ àìmọ̀túnmí yẹn sí wọn ọlù sàlám nítorí wí náà níbi àlàáfíà kọ́ máa jẹ́ tìyẹn o ọlọ́run wá ń ròyìn wọn lọ ọlọ́yin wọn lọ àwọn ni wọn lẹ́bí iná ìdá àǹfààkù láwọn yóò sèré nínú ìròyìn wọn nìyẹn àwọn tó yẹ pé ńgbà tí wọn bá fẹ́ náwó láwọn yóò sèré wọn ò ní nẹ́ni àgbà wọn láwọn yà kó tó rùn wọn dàbí ní háwọ́ kò ní sáfù kánà báyìí náà dáálí kakọ́wáàmù kọ́wáàmù yẹn yára ní alẹ́ sísọ̀tì láàrin ìnáná apààyàn àti sísá ahùn yẹn ìbẹ̀ làwọn ti mú wàhálà bọ̀ yẹn. sọ nípa bẹ́ẹ̀ bọ́ àwọn jẹ́ ìwà ríburú òdìkejì ẹ̀ náà ni ìṣòro àwọn ìtàwọ́rì ìnáni àpò sọ pé ìwà dáadáa ti ń bẹ ní àárín ẹ̀kíní kejì òun náà ni alẹ́ ti sọ̀rọ̀ ni fi máa ń sọ wípé báyìí náà àlùfáà òbí ìlà tún báyìí náà rọ̀bì ìlàkà ìlú. abọ́lá ọ wà láàrin ìwà àbẹ̀kú méjì ìṣesí tọ́lọ́lá ń bẹ láàrin ìwà àbẹ̀kú méjì. nípa ọ̀rọ̀ nínáwó ìṣesí tọ́lọ́lá ìwà tọ́lọ́lá òun náà ní alẹ́pùtìsọ̀ ìwà níwọ̀ntúnwọ̀nsì ìwà àbí burú méjì tó yé ká wọn òun náà ní alùpùpù lílá wọ́táwúrẹ́ọ̀ tẹ̀sínáàpù. sọ nípa bẹ́ẹ̀ ọmọ rẹ̀ mú kàtọ́ ọ̀rọ̀dì aláwọ̀ tàlà án tó ní mo fi ń pààyàn lẹ́yìn lórí tẹ̀lé parun nínú ẹ̀ tàlà àtúnkì sọ̀ ṣe sí mẹ́ta ìwà sí mẹ́ta. àkọ́kọ́ ní ṣọ́ọ̀ṣù mọ́tọ́ àwọn olójú kòkòrò nù tó ti pé èèyàn máa fún níbẹ̀. تعال معقوني تالي هذا اللي قال بعد ذلك تنصع الحش يقول ما يوقع شح نفسه فأولئك هم المفلحون فأن يوم قبل يعود بكرة بلا من ينفوه قال له عظم أبي أبو سمع قد قال ما تقول أبو سمع قد فإنك أتوى إذن أن يوم قبل يعود بكرة بلا من ينفوه fàwùlà ìka ọmọlẹ́mọ́ lẹ́kọ̀ọ́ àwọn yẹn ni wọ́n jèrè. bákan náà ìwà burúkú kejì àwọn náà ní kíni ọ wàháwá mọ́tàbà ìfẹ́ ẹnu èyí tó ti الله على هذا الذي اتخذ إلهه هواه فأعاد الله الله على عينه àwọn ẹni tó ṣe pé ìfẹ́ inú rẹ̀ lọ́lọ́run tó ń sìn ìfẹ́ inú yẹn wá padà wá sìn ín lọ́nà àlàyé lórí mímọ́ ẹ̀rọ àti kìnìyàn wá yẹ kò sí ohun tó kó bá ti fẹ́ inú lọ. àwọn kan fi sọ wípé ẹ̀rì bá wà nù orin ìzànú jìnnà tó lọ pé ń lè hàwà lọ́wọ́ ìhàwà lórí àyè nìyí lọ́wọ́ lọ pé alihawa sákòtò bíi himnu pẹ̀lú nù kẹ́ jábọ́ bẹ́ẹ̀ hawa nù náà nùnù jábọ́ ni fáwọn pé tọ́lọ́ wá ní hawa pẹ̀lú pé alifumọ̀ sóra lọ́kùnrin náà ni ọ parí bẹ́ẹ̀ bá fi háàdì lẹ́tà mi mọ́ lẹ́yìn alifumọ̀ sóra yẹn padà pa ni sọ pé nùnù jábọ́ bẹ́ẹ̀ ni hawa plus nùnù òun lọ́kọ̀ọ́lá ní kíni o àwa ìyẹ́pẹ́rẹ́ gángan lòun gángan alára àwọn kẹta ti ní èèyàn bá ti tú tí wọ́n ti ní pé à ìmọ̀ ń lọ lọ́tọ̀ òun ń lọ lọ́tọ̀ ìfẹ́ inú lẹ́nu yìí ń lò báyìí pé náà tó burú jù nínú ẹ̀sìn wa òun náà ní ahlul hawa ahlul bid'a wal ahwa wọ́n ní amọ̀ títí pa àmọ́ ní ìwé ìdáwọ́ máa gbé àwọn lọ́ọ́ lè jù ìfẹ́ iṣu wọn gan náà àwọn ẹni tí ẹ̀sìn ọ̀wá ní dáadáa àwọn máa sọ wípé ẹ lè lọ mú kèfèrí àgbà lọ mú kèfèrí ṣé kèfèrí jiyàn pé òun èsè kèfèrí òsìlì sọ pé òun wà lórí ẹ̀sìn ẹ̀tọ́ náà ọba yọmọ kò ní wí bẹ́ẹ̀ ṣùgbọ́n sọ ibù háwa a máa fi rinlẹ̀ pé orí òtítọ́ lòun dẹ̀ ti wà pé pé bí ló ti gbé dání fẹ́ẹ́ náà ní tẹ̀sí torí nù nǹkan tó máa tí àwọn yẹn máa parun bẹ́ẹ̀ wá kejì ni hawa mutara òun ni ìfẹ́ ẹnu tó ṣe bá ń tẹ̀ ìkẹta tọ́jú àwọn ìwà mẹ́ta tó so mọ́ ìwà rẹ̀ lẹ̀ òun ni ìjà àbùmọ́ sí gbìnà àti sọ̀rọ̀ tọ́pọ̀ lórí ẹ̀ ní ọ̀sẹ̀ tó lọ òun ni kéèyàn jọ rẹ̀ lójú pé à àìwé gbọ́njẹ tó dùn gbọ́njẹ tó gbọ́njẹ dà yìí hadithi mi tuntun tó àyè fún tẹ́lẹ̀ lẹ́yìn asaru àǹfàtàrò òwúlẹ̀ ní ìwà aláìbọ̀rọ̀ àmàwò òbí aláwọ̀ tàlà án ọ̀rọ̀ àwọn sàhábà nínú àgbọ̀yé nǹkan tí wọ́n gbọ́yé látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam mọ́ ìlọ́ọ̀fì ọ̀rọ̀ yìí ti ànábì ọlẹ̀ sallallahu alaihi wasallam òun náà ni hadith anas malik radiyallahu tàlà án. قال رسول الله صلى الله عليه وسلم ثلاث مهلكات وثلاث منجيات أما المهلكات فالشم مطاع وهوى متبع وحجاب المال بنفسه والثلاث المنجيات تقوى الله بالسر والعلانية وكلمة الشك بالرضا والصغر الاقتصاد بالغنى والفقر. آه وإن ضعف الحديث لفظا معناه صحيح فقال يعني حديث يعني لا لا في فايشتي عون الماضي حيث أمي إنه مجمع الزواهد فلا كان بأن بأن الزائدة بن أبي الرقاد حتى زياد النمري لكن في الجنة أنه في الاحتجاج به pé tí wọ́n lè fi ọ̀rọ̀ wọn sẹ́yìn ìdójẹ́ kọ́rọ̀ yóò bí wò ni láti máa ń sọ fún alọ́pọ̀lọpọ̀ gbà pé kì í ṣe pé à ń sàṣàdánù ní ọ̀rọ̀ òṣìṣẹ́ ọlọ́run lọ́wọ́ ààrẹ sọ́lámù ṣe káwá sọ pé lè lọ lálàáfíà ìní ọ̀la làáfíà kì í sànẹ́bí là ń báwí o lọ́wọ́ ààrẹ àmọ́ àwọn ẹni tí wọ́n kí lọ́dọ̀ àwọn sàhábà kódà àbáwọn sàbẹ̀nẹ́rí ṣe pé gbogbo sẹ́ a gbọ́dọ̀ gbé sádàkà wa kọ sí ọ̀dọ̀ àwọn àwọn owó ní ọ àwọn onímọ̀sálásí àwọn <laughs> àgbẹ̀ kọjá ọ̀dọ̀ àwọn ọmọ ìyá tí wọ́n ní ìdíẹ̀ àlọ́sùn ọ̀gbọ̀rọ̀ gbé sára kọjá mọ́sálásí sádàkà ẹ má jà pé tayọ̀ ọ̀dọ̀ àwọn tó ní ìdíẹ̀ gbogbo sẹ́ hadith tábàtì á ṣe lórí àwọn tó kí lọ́dọ̀ àwọn sọ̀hábà ni àlè ṣe lórí àwọn sọ̀hábà lórí pé àsọ̀hábà kò tó lóhùn ọjọ́ ìlú torí gbogbo àwọn sàbẹ àtẹnẹbi òbí aláwọ sàlẹ àti ìjọba yà ẹni dọ́gba gbogbo wọn sọdọ àti wọn bá lọ pé àwọn rọjò lè ọgbọdọ tó lè pé mọnú wà rọjò ẹsùn tó bá yẹ gbọdọ wọn àwọn rọjò lè mílẹ sàbẹ ẹyìn nínú àwọn ọmọ kéwà àwọn ọmọkàbà ó lè lè pé mọnú wà rọjò bàbá ni a ti yé bẹ́ẹ̀ sọ nípa bẹ́ẹ̀ kì í ṣe pé ànẹbi sọlọ lọ àlùsọlá ẹlòmíràn gbàgbọ́ yìí ǹjẹ́ wọn àwọn ní pé ẹnu àwọn alùpùpù wọ́n lè iná ọ̀rọ̀ àdẹ́bí àwọn ẹlẹ́ ń bẹ àti sọ̀rọ̀ rẹ̀ wọ́n sọ pẹ̀lú àwọn ẹni tí wọ́n mú ọ̀rọ̀ yẹn tó ti àwọn ẹni tá a nke sí ni ẹni tá sí pé bóyá lè ní kò ní kò ní ọ sọlọ bá là ń sọ àmì ẹni fóun kí àwọn tó ọ̀rọ̀ àmì ẹbí rẹ̀ tó nípa abẹ́ ẹni tó wà mẹ́ yẹn tọ́pẹ̀ ní zaida ìlàbí rọ̀kọ́d àti ziyadu anamiri ìkíní kejì wọn mọ̀fútàlì fún ìlẹ̀ ìjàjẹ rẹ̀ wọ́n sì yàgbá lórí pé ní ẹ̀ lè fọ̀rọ̀ wọn tẹ̀rí nítorí ẹ̀ ni wọ́n fi fa ní hukumu hadith yẹn ti wáyé pé àǹtọ́rin kí ni hadith náà ọ̀sùnmọ́ asáru tí wọ́n látọ̀dọ̀ ọ̀rọ̀ ẹ̀mọ́ pa ẹ̀mọ́ ọ̀rọ̀ sáàbí ti anabi sọlọ́lọ́ àṣẹlọ́ ọ̀rọ̀ ọlọ́ọ̀bà án ní kò sí kọ́kàn wí nínú àgbọ́yé tí wọ́n gbọ́yé látọ̀dọ̀ anabi sọlọ́lọ́ àṣẹlọ́. wọ́n ní anas malik ọ̀dọ̀ ọlọ́ọ̀ tẹ̀lé wọ́n ní òṣìṣẹ́ ọlọ́run sọlọ́lọ́ àṣẹlọ́ sọ pé sọláàtù múlùkùlìkà àwọn mẹ́ta kan bẹ́ẹ̀ àwọn mẹ́ta kan dẹ́wà tó kọ́ máa máa fún yẹn là ọ̀rọ̀ àtòdì kejì wọ́n dà náà pọ̀ títí ni. fàámù ìmọ̀mìlíkà àmọ́ àwọn èyí ni wọ́n lè kó parun báyìí ọ̀sẹ̀ déédéé yìí dá ti kàlẹ́ kan ṣẹ́sùn àwọn tó lójú kòkòrò nínú tá à ń fún ní tẹ̀lé pé tó ti darí yàn pé má mu wá túgbà míì kù ìyàn dà wàhálà mọ̀tàbà àti fẹ́ ẹnu tó ti bá tẹ̀lé àárẹ̀ òtítọ́ lẹ̀ àárẹ̀ rí lẹ̀ báyà ti dà táwọn oṣù ti máa ń pààyà wà ìjà pẹ̀lú márùn ẹni náà fẹ́ àti kéèyàn ti kí ni o ọjọ́ ara rẹ̀ lójú mẹ́tẹ̀ẹ̀ta yẹn máa ń kó pàrọ̀ báyìí ẹ̀rí kó ti dédé ásáwọ̀ ọ̀rẹ́mọ̀ rẹ̀ ọ̀jọ̀ lọ́wọ́ dọ̀là á ṣùgbọ́n ká lọ sí ti ànẹ́bí ìṣọ̀wọ́ dọ́rin ọwọ́ bí mẹ́ta wà tó ti kó lè kó yẹn là àkọ́kọ́ nù ẹ̀ kẹ́kọ̀ọ́ wọ́ọ́ni ìṣúrí wọlé alẹ́ mo sọ pé ká tẹ̀ lọ́lẹ̀ nígbólóhùn àfihàn nípa ẹni tọ́ta wa tó ní pọ́blẹ́mù ọ̀sán ha máàna ó tẹ̀ lálàáfíà ní ìtumọ̀ kẹ́yìn ọmọ pé ìpayọ̀ ọlọ́run ní máa ń láàyè tẹ́lẹ̀ náà ìpayọ̀ ọlọ́run ní bọ̀rọ̀ àti ní gbangba nínú ohun tí máa ń láàyè ọ̀kẹ́ ni mọ́tò láti ṣe rírọ́ wọ́n sọ̀kà ní máa sọ òtítọ́ nígbà tí èèyàn bá ń yọnu ìgbà tí èèyàn bá ń bínú nínú àwọn kan tó lè là nìyẹn ara aláṣẹ ọ̀rọ̀ tó ti ní ìsìn gbàdéyàn ń bínú àti gbàdéyàn yọnu ẹ̀yàn ẹ̀sọ́ dodo inú nǹkan tí máa ń láàyè. bákan náà ẹlẹ́ẹ̀kẹta ọ̀lẹ́ ti sọ ọdún ìlọ̀gbẹ́nà wọlé pàṣẹ ìwà níwọ̀ntúnwọ̀nsì nínú ọ̀rọ̀ àti àyẹ̀mí. pẹ̀lú pé táwọn bá tálágà ìṣègbẹ́ni tí ó lè gbà ọ́ lọ́wọ́ àlọ́ fira rẹ̀ ọba adẹ́gbàá nìkan ló lè gbà rẹ̀ wọ́n fi sọ pé gbàtà níbi tàwa kú lójú gbàtà ní sọ̀rọ̀ tàwa kú lójú ìtàfíìrì fún wa òun ní ẹ̀ńdẹ́l fáàkọ̀ tó ti bá dé àníbi nígbà àkókò tí wọn ní bùkátà sí ìgbára lọ́wọ́n ọba jù nìyẹn nítorí pé ẹni yẹ́wò tó bá sọ ìtálákà rẹ̀ ìtòṣì ẹ̀ tó sọ ọ̀kalẹ̀ sọ́dọ̀ ọba dẹ́dà ọlọ́wọ́n ọba ó sọ ọjà bọ̀ wọ́n yẹ kí tó sọ ọ̀kalẹ̀ sọ́dọ̀ èèyàn òsì ni ọlọ́wọ́n ò ní jù. bóyá pé ọ̀rọ̀ náà yẹn máa wà níwọ̀n fún ọkùnrin bẹ́ẹ̀ adúlé gbọ́mọ̀ yẹn náà pé fàájì mi lò mí tọ́lá torí ìmọ̀ bí owó bá ti pọ̀ sí bẹ́ẹ̀ náà nìjà àwọn ayé ti máa báyìí ọba adẹ́ta sọ pé ìnà ìsàn náà la yàtọ̀ àwọn ààbò sáwọ̀ ìyá fẹ́ sáyé máa là nígbà tó bá yẹ kó ayàtà àwọn tó ti gbé. ọlọ́run fún wọn ní ìyàní àdìwájà àwọn èèyàn kẹtọ́ làwọn bá fún ní ọ̀rọ̀ láwọn ọ̀ṣọ́ ayé ọlọ́run la ti bẹ́ẹ̀ fún wọn àlejò sílẹ̀ wù sí àfilè wàhálà wọn ní tùmọ̀ wàhálà yẹn òun náà ni pé wọ́n fi lè ní tọ́jú náà lórí pé ọ̀pọ̀lọpọ̀ nínú òórùn ti ń bẹ lára owó òun ni kéèyàn kọjá lọ. na wọ́n fi máa a kà fún wa yẹn àyà yẹn ní sábàbù nùsùlù. ní àdìọ́rọ́ ọ̀fẹ́ lọ́jọ́ sẹ́ńdọ̀ àwọn ọmọ ọ̀dọ̀ ọlọ́run sọlọ́ọ̀fà àdìsọ́lọ́ ọ̀rọ̀jọ lọ́ọ̀fà ájì àlejò dé bá níbi sọlọ́ọ̀fà àdìsọ́lọ́ ọ̀wárí ìyàwó ní bá ní kò sí àfi ká nẹ́bí mú dògbò ọ̀lọ́lọ́ àbàlùsọ̀lá ìṣẹ́ wa òun lálejò ẹ yorùbá ni máa ń pé sojú àlejò ni máa fi ń jẹ yẹn má dojú àlejò lóde ọba ní àfi ká nẹ́bí sọ̀lá mú dògbò òyìnbó ọlọ́run wa ń sọ fún sọ fún wípé àà. ọba adẹ́dà fọkẹ̀balẹ̀ ń pa mi ló ti gbé sẹ́rìn mi kò sì sẹ́ni ìkẹ́tọ́ yẹ kí yẹn lé nígbọ̀kẹ̀lé ń pa rẹ̀ gbogbo orílẹ̀ yìí jèmi yìí náà lọ. ìfún ní kíní ń dà nkẹ́ náà padà ọ nínà. òṣìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ asáláńgó tẹ̀ wá fún nídógó kó tó gbóúnjẹ kù. ọlọ́run ọba wa fi ń sọ fún àtẹ̀lẹ́ lọ́wọ́ asáláńgó lájọ gbólóhùn nípa àwọn wọ́n fi lè ba ẹnu àlàbí ròyìn bí yìí náà ń bìnà. nípa bẹ́ẹ̀ àlébùtì sọ́ọ̀dù fìlọ́sẹ́nà òun náà ni ìlú wà níwọ̀ntúnwọ̀nsùn níbi ọ̀rọ̀ tí wọ́n fàṣẹ jù bọ́ bá ti fàṣẹ jù aláṣà òfin àná máa tẹ̀lé tó bá ti padà pọ̀ dójú ẹ̀ báyà fà gbogbo ẹni yẹ kí yẹn jojú ẹ̀ lè yóò jojú ẹ̀ bàbá àjẹgbẹ́ bàbá èèyàn bàbá àjẹgbẹ́ bọ̀dé èèyàn bàbá àjẹgbẹ́ èèyàn ìwọ̀n yóò ipò yóò tó ń tọ̀ ń wà tó yọ máa gbé mókè tó bá àníyàn ti rí nìyẹn tó dájọ́ pé tó tẹ̀ lẹ nípa ẹ̀gbà wáyà tó ọ̀sán á máa náà nínú àwọn àṣàrò míì tí ó tún wà ká má gbàgbé ọ̀rọ̀ tá à ń bá lọ nípa yìí ti ń bẹ fún ìwà rẹ̀lẹ̀ àti bí a ti kọ̀ fún ẹni tí bá ń wá mímọ̀ àbólúmọ̀ ìwà àjọra ẹni lójú àti ìgbéraga àti kí èèyàn máa wá ìjẹ́ olórí. àbí dúhà mùsùlùm bọ̀nù sùbáyé wọn lọ́rọ̀ ìwà alábọ̀dọ̀ mọ̀sọ̀rọ̀ ọmọdúró kò yẹ ọ̀sán náà ọmọdé òyà àyíṣà ọ̀dẹ̀ ọlọ́run tàlà àná. أن يخشى الله أن يخشى الله وكفى بالمرء جهلا أن يعجب بعلمه قال أبو عمر لم أعرفه بعملي قال مسروق رحمه الله قل يطوف من يكاد كل أن يخشى الله ọba bẹ̀rù ọlọ́run ọ̀rọ̀ ọba adédáná ẹ̀ sọ yìí pé ìnàmọ̀ yakhsha Allah min ibadihi al-ulama adájọ́ ẹni tí ọ̀pá yọ ọlọ́run ní ìpayà tó ní mímọ̀ nù. páyà mímọ̀ túmọ̀ ẹni tá à ń bẹ̀rù àwọn tó lè páyà bẹ́ẹ̀ náà dàlẹ́ wọn lẹ́mọ̀ òun làwọn olùkọ́. ẹ pé títí wọ́n ọba yìí lọ́wọ́ sọ pé ń bá àwọn ọmọ gbé àná wàhùn ìbáàdà wọ́n dá akọ alikọ́síà síbẹ̀ wọ́n dá akọ alikọ́sù síbẹ̀ wọ́n dá akọ arúgbàtò síbẹ̀ wọ́n dá akọ alikọ́sọ́ọ̀hún síbẹ̀ ìtumọ̀ kánà gbogbo ẹ̀ níbẹ̀ lẹ́sìn ni wípé èdè Yorùbá lẹ̀ ńlọ fà lọ́ba adẹ́dá òfin sọ àlùkò àdìkalẹ̀ pẹ̀lú èdè yorùbá ọlọ́run sọ àlùkò àdìkalẹ̀ bíi lisanin arabiyyin mubin pẹ̀lú èdè lọ́ba tó jẹ́ ẹlẹ́kùnrin àlàyé àti alùkáwò oníṣù báyà sẹ́yìn ò nípa allah sẹ́yìn ò sí wọn bíbí alùkáfíà ìpáyà tó ti gbọ́n náà ń jẹ́jọ́ dùn èyí tó ti kó máa wá nípa mímọ̀ tí yẹn ní nípa Allah alukọṣọ ìpayà èyí tó yẹ pé yẹn ń bi lóhun tí máa ń wáyé ìlà ìbáàdà nínú ìjọsìn bákan náà àrùn àtàtù ìpayà tó yẹ pé bẹ̀rù ilé ẹ̀kọ́ síbi tóhun tí máa ń wá òun ní kéèyàn máa bẹ̀rù ìyá ọba dẹ́ta ọjà ajá dẹ́ta pé tùmọ̀ kan náà èyí sì tùmọ̀ kan náà ìbáni àwọn kò bá òun tó jí gbogbo lọ́dọ̀ ọba adẹ́dà nípa àlùjẹ́nà aráàlá òun bẹ̀rù mìnárì hì níbi iná rẹ̀ omi má jìyà rẹ̀ ọmọ ìnà àdáàbì wọn bó ti rẹ̀ ń sọ̀tùmọ́ torí pété yorùbá lẹ ẹgbẹ́ tẹ́ bá tu náà ìpayà náà ọ̀sọ̀ àwọn tí wọ́n bá bẹ̀rù ọlọ́run wọn bá nù ọ̀run wọn tó ń kọ́ mi nù ọlọ́run wọn máa ní kó ṣọ́ọ̀rì ni wọ́n ti ń kírun wọn ò ní rìn ọkùnrin wọn káàkiri. tó nípa bẹ́ẹ̀ مسروق رحمه الله قل كفى بالمرء علما أن يخشى الله قد توقع في يوم ينير اليوم كما قال الله هل بين من برأس الحكمة مخافة الله olórí ìmọ̀ táwọn pé lágbájá ọgbọ́n tí wọ́n bá ní pòfẹ́sọ̀ lèèyàn tí ò bá ti mọ allah wọ̀húwọ̀ jáde àkúmí gan ní abẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ gan ní mọ́ jùlọ ìjà ìlú mọ́ràkà olódo ni kò tó àmọ̀ kó olódo lòun. sọ nípa bẹ́ẹ̀ ó ti tó ká gbé ọmọ nìyẹn ní olùmọ̀ àyà ṣẹlá ọ̀páyà àlá ọ̀káfà bìnnà ìjà àlá ó ti tó ká gbé yẹn ní olódo àníyàn ọjà bàbá ẹ̀yìn mi kí mọ̀ rẹ̀ ọjọ́ lónìí mọ̀ tápẹ́tápẹ́ tó nìyẹn. ọ̀hún àjọ lójú. àbọ̀ ọ̀rọ̀ wọn ni ìnáwó àrífò òbí àmàlẹ̀. wọ́n ní bọ́ọ̀lù láti mọ̀ pé èèyàn ní mọ̀ yóò ti ń ṣe láti mọ̀. ìṣe rẹ̀ ìgbà ó nímọ̀ òkú tá a fi mọ̀ kó nímọ̀ àmọ̀ ní fi suru yẹn ládùúgbò. àmọ́ nílé rẹ̀ nípa àwọn ìyàwó ẹ̀ àwọn ìyàwó pọ̀ lábẹ́ rẹ̀ ọ̀yẹ́ kó ti dọ́gba láàrin wọn àwọn ọmọ pọ̀ lọ́dọ̀ rẹ̀ ọ̀yẹ́ kó ti dọ́gba láàrin wọn àmọ́ lólùmọ̀ pẹ̀lú dọ́gba yìí àmọ́ lólùmọ̀ nípa bí tún ṣe ń ṣe pẹ̀lú àwọn ọmọlẹ́bí rẹ̀ tó ṣe sílà ẹ̀ látòrí òun bí ẹ̀dọ́bí àwọn ọ̀nà tá a fi mọ̀ yẹn lólùmọ̀ nìyẹn ẹ̀ka mọ̀ ń bẹ fáwa <laughs> mọ̀ gbọ́lá bá kẹ̀ bí ẹran ọlọ́run ọba kan lóde ìyàwó táwọn ní ah, àwọn náà ti ọdún báyìí ní mọ́sáàdì tó ní ìdí. àwọn èèyàn kan máa ń lérò pé ńgbà tó yẹn bá dé sàtífíkèsì ńgbà yẹn ló ń tọ̀hún tó dé yẹn pàtàkì. ẹlòmíì lè wọn lọ wá máa kàtàn wọn wá ìwọ tó ń ṣe la fẹ́ mọ̀ kí ló ń ṣe. ṣé káà náà jẹ gba àwọn òye káwọn èèyàn fi ní ìtùbá lò sí wa. ìwọ tó ń sọ bá wúlò ní àwọn kí ó lè fi ní yọwọ́ mi torí mo déyàn bá ń ṣe tó wáyé pé yẹn gbòdodo pẹ̀lú ẹ̀ yọ máa jáde láti ìṣẹ̀lẹ̀ ìsàlẹ̀ mi ànẹ́sù sàyọkù bíi lónà àárẹ̀ ẹ ò kí lọ́pọ̀lọpọ̀ wọn máa ń sọ fún yín nígbà wọn fi ọ̀gá nínú àwọn àfa wa wọn ní àfa ò ti jẹ wọn àti ti yìí ṣe yàtọ̀ sí wàásì àwọn yòókù lẹ́yìn bá bẹ̀rẹ̀ wàásì kálukú sórí kọ́ni kálukú máa wú ṣiṣẹ́ àwọn èèyàn yí padà gan. mọ́tẹ́lẹ̀ ń bá bẹ̀rẹ̀ wá á jì dé pẹ̀lú àwọn èèyàn ẹlòmíràn tún kí fìlà rẹ̀ jẹ ẹlòmíràn máa rẹ́rìn sáàtì. àfáà ni sọ́jọ́ra wọn ni àná ìhàtò sákìlá wàlmọ̀sá àjára ẹni tí ń sunkún gbọ́sàfẹ́gùn ọmọ rẹ̀ sọ́pàpọ̀ ni ẹkún tó wọ́n sùn tó jọ alimusa ajara yẹn pé anahi hatu asakila kalimusa ajara ó ní sọ́jọ́ra wọn. ẹni tá a fún lówó ẹkún àwọn kẹ́ máa ń sẹ lọ́dọ̀ àwọn olóṣèlú ní ẹ̀kọ́ta kẹ́ bá fún ní olóṣèlú. nígbà tí bàbá adé dùgbù kú yẹn àwọn tí wọ́n jẹ́ láyọ̀ bàbá adé dùgbù níbi òṣèlú wọ́n ti ní àwọn èèyàn kan tí wọ́n sanwó ẹ̀kún ẹgbẹ́ wọn ti kọ́ ẹlòmíì ní wọn tí ó sè tọ́ba ti fẹ́ẹ́ tẹnu ọ̀nà ẹ̀bẹ̀ báyìí yóò gbéra yọ lára rẹ̀ mọ́lẹ̀ bí ẹ̀mẹ́ta ní ọba máa hu hu hu ẹ̀dá sẹ́kùn rẹ̀ ọ̀pá pọ̀ mọ́ ẹkún ọmọ bàbá dídú òlé papọ̀ mọ́ra wọn ọ̀dọ̀ lè máa sọ̀rọ̀ yóò tún máa sọ fún pé má gbàgbé láti ṣe bá ní kò sí o àà ẹ má wọrí ìta bá ti fẹ́ débẹ̀ mọ́ á láàyè lọ́sàn-án àbá nítorí ọ̀rọ̀ táwọn ń sọ ń jáde látẹ̀mí yàní minel kọlbi ilal kọlbi àwọn lọ́kàn náà afẹ́ lẹ́kọ̀ọ́ sọ wípé hakíkọ́n ṣáàhádàmọ̀ káfá fa inel kọlba ìdá sọfà lótìtọ́ lódò yọ gẹ̀ ni wọn tó pamọ́ tọkàn bá ti mọ́ sani yẹn bá jẹ́ òdòdó pé pé wọn tó sì ń sọ òun ṣe insha Allah tabaraka wa ta'ala tó bá ń wí fáwọn èèyàn báyìí wọ́n máa ti bóun fi nǹkan mú wọn ni mo rẹ tó ti gbọ́ mi eléyìí wọ́n tún ní kẹ́ máa fi ń sìn ẹ bẹ́ẹ̀ yóò máa kó sáwọn èèyàn lẹ́mìí sírísírí ni orí bẹ́ẹ̀ ká gbìyànjú ká máa lo ohun tá a bá ń sọ sódà kọ́rọ̀ wa lè ní sàfihàn ìkọ́sẹ̀ pèsè pé ọ̀yá ẹ̀ máa gbọ́ àti gbòye báyìí àti di àti gbàmásá àti kí ni wọ́n fi ń ṣe èyí tí mo ní lé lẹ́yìn pé mo fẹ́ tíwájú èmi náà ti kẹ́kọ̀ọ́ mo sàǹfààní bẹ́ẹ̀ ọ̀tá ìmọ̀ pé pépà ni kò wúlò fún kẹ̀kẹ́. àbí jọ́dá tí ń jókòó mi ń jò lẹ́ni lọ kó pépà ni wá. ìgbé òsáàdà ẹ bí ọmọ lẹ́sẹ̀ gba dìgírì afẹ́fẹ́ kú bọ̀ ẹ̀ lónìí àìbí ló fi ṣe bàbá fẹ́ ní ìjẹ́ gbogbo oorun ni wọ́n á fẹ́ràn lù ṣe. wúlò fún kẹ̀kẹ́. tó ló fi já sí pé ẹni tó afaani ìnáma àárífòhó bí àmàlè màá mọ̀ ọ́ pẹ̀lú iṣẹ́ rẹ̀ tó ń ṣe nbí ń tẹ̀lé àmọ́gá olùmọ̀lélẹ́ Abu Darda radiyallahu ta'ala anhu. علامة الجهل الصلاة العجب وكثرة المنطق فيما لا يعني وأن ينهى عن شيء ويكفيه. أبو الدرداء رضي الله تعالى عنه قال علامة الجهل ثلاث طبعا مولودو أقال عن رجو يولودو فان أمي مات على مولودو أمي نمبر وان العجب ترى يعني لوجو ọba ti rí ẹ̀ka tó jọ rẹ̀ lójú bẹ́ẹ̀ ń wò kólú mọ́ ni wọ̀wọ́ jáì ọ̀kẹ́sọ̀rọ̀ tòlímọ̀ǹtẹ̀ ìmọ̀ láyà ni la ilaha illallah inú ọ̀rọ̀ tó jí títúmọ̀ rẹ̀ tó di dọ́gbọ́ngbọ́n tànàbì sọlọ́wọ́ àtàlà ń sọ tó sì dé dájà hasan pẹ̀lú bọ́rọ̀ ti pọ̀ lórí ẹ̀ òun náà ni mini hosni islam ilmọ́fi táwọn kùlù máa la yà ní. nínú tó lè jẹ́ kí islam yẹn da òní kó fi mu tí ọba ti kàn kó filẹ̀ bí ọba ti kàn kó filẹ̀ wọ́n máa sọ nípa ẹ̀ náà lọ́kàn. á pa àwọn èèyàn níta á pé. Eh, ìyàwó rẹ̀ eh, tó ti lóyún ni tó ti bímọ ni kí lọ́kàn wọ́n jẹ́ bí bàbá ìyàwó tó fẹ́ wádìí pé ń gbọ́n bolẹ̀ wà. ṣé eh, wàá ti lóyún bó ṣe wà yìí kílọ́kì wọ́n á fẹjọ́ sùn ọ̀. bàbá wa ní kó bàbá lọ́wọ́ wa ní bí a ti ò sí pọ́blẹ́mù nínú ẹ tó ṣe kó lè jìbìtì nǹkan yẹn. lọ́dọ̀ yín bẹ́ẹ̀ ni òun rí i pé pé kọ̀tà ti bákẹ́bákẹ́ láàrin wa àtàwọn ìyàwó rẹ̀ kàfá kílókè wọ́n fi lọ. tó àwọn ẹni ìṣáájú rere rahimahumullah wọn yẹ sàbúrú rárá ọ̀rọ̀ tó bá tún dáadáa díẹ̀ wọ́n sọ ọ̀rọ̀ tí ọ̀rọ̀ akẹ́yìn wọn ò ní dọ́kọ wálé sí. mo lè fáwọn ẹlòmíì nìyí gbogbo àwọn kẹ̀kẹ́ ọ̀kẹ́ wọn yẹn ni wọ́n là bọ́rùn gbogbo ń tọ́kẹ́ wọn padà bọ́ fún wọn. ọ̀rọ̀ ayé kájọ́ra mọ́ ẹ jẹ́ ká súnmọ́ ra mọ́ ọ̀rọ̀ ayé kájọ́ra mọ́ wọn ọ̀rọ̀ ayé sí kẹ́kẹ́ mọ́ àwọn ọ̀gbẹ́ kìnní kan à ń yẹjọ́ ọ̀rọ̀ àwọn lágbájá kẹ̀ àfa wọ́n jẹ́ bí àwọn bàbá bá sọ̀rọ̀ sẹ́yìn. tí ọ bá tiẹ̀ máa wáyé ọ̀wọ́ ilé ẹ̀kọ́ kan gbé láàrin àwọn ọmọ ọ̀yá àríwá gbọ́dọ̀ da eléyẹn tó jẹ́ sẹ́ta àwọn àfa àti àtúgbà kú. pé ọ̀gá pé wá wà lásán náà ni nígbà tí ọba sì kẹ́kẹ́. pípọ̀ níbi tí ọkàn yẹn àpẹẹrẹ bólódò òun ni àyẹ̀ni ha àǹṣe in wọ́n yá sí kéèyàn máa sọ nípa nǹkan ó sì máa ṣe nǹkan ọlọ́rọ̀ ẹ̀yìn ọ̀dà òun gan lọ́wọ́ àní nọ́mbà wà nínú ọ̀rẹ́ bẹ́ẹ̀ lẹ́sọ̀ jọra ẹ wo tí mo ti òkun àwọn fún ọ̀dà àtúnṣe ìbéèrè ni wọ́n ti nínú èyí lọ́pọ̀lọpọ̀ ráyè sọ́ra fún sí òun ẹnu àwọn èèyàn tó fẹ́ má ṣe àwọn yóò ti máa dẹ̀ wọ́n. àpẹẹrẹ tí yóò mọ̀ pé apá lọ lódò ló tọ̀ wọ́n. Ibrahim bin al-Ash'ab wọ́n ní mo bí al-Fudayl ìlú léèrè bin Iyad rahimahullah. كي تخضع للحق ولو كان أجهل الناس عزمك أن تقبله ẹ̀rìgẹ́ ata ẹ̀kọ́ bá bẹ̀ ẹ̀kọ́ làwọn kìíní tàǹkà yìí ń lòtọ́. àfàwọn àlèkùnbá ìlẹ̀kùn àyà rahimahullah ibrahim bin ashaf onímọ̀bílì rẹ̀ nípa kìíní jẹ́ àtàwọn àdọ̀ ìwà ìrẹ̀lẹ̀. oníṣẹ́ rí wá ìrẹ̀lẹ̀. ǹtàkùtọ̀ àlè hàk òun náà ní kọ́ tẹríba kó ti tọ́ kọ́ gbà kó dodo. ọ̀tẹ̀ nǹkan dala kó o dẹ̀ tẹ̀lé òtítọ́ yẹn mímọ sẹmí ìṣáhu lọ́dọ̀ ẹni yòówù tán ọba ti gbọ́ ọlọ́ọ̀ká ni àjàlá náà kọ́dà bójú ẹni tó yọ lódòdó tí wọ́n mọ̀ nínú àwọn èèyàn bóòlù tó ti lọ jábọ́ lẹ́nu ẹ̀ lójijì ni wàá gbà lásìmọ́gà àǹtakùbalà òun ìdáná fún ẹ̀kọ́ gbà àwọn fún anabi sọlọ wà sálàm gbòdodo fún mùsùlùmí ẹ̀ àwọn ajahalu náà ẹni ọba gbọ́ lọ́wọ́ náà. àpéjọ kẹrin jù kan sọ fún anabi sọlọ asọlọm bí wọn dàlá àwọn mùsùlùmí dé bá ṣe <laughs> ẹbọ ni wọn máa ṣe à ẹbọ bò níbẹ̀ ni wọn máa ń sọ pé máa ṣá aláwọ wá sí ìta kọlọm bá fẹ́ sílẹ̀ anabi náà bá fẹ́ à ah, òyìnbó Ọlọ́run lẹẹrí sọ sọlọ alọsọlọ ẹyin mùsùlùmí bá gbé ẹ mọ máa ṣá aláwọ wá nìkan ta ló fi wọ́n dodo yẹn àjìhálù náà torí kò sẹ́ni tó yẹ òpònú tó tó yọ lódo láyé yìí tó káfíìn. ìfèrí ńlọgá olódo ọba àgbóyè kò fẹ́ kàn ọ̀gá olódo ni o torí gbogbo ọmọ rẹ̀ tó níyẹn tí òfin mọ lọ́hùn ní ọba tó yẹ ká máa fi ìjọsìn fún lóṣìṣẹ́ lóhùn nìkan wọ́n hùwà àjìhálù olóòtú nọmba wán òun ni wọ́n kọ́ọ̀lù wọ́n láwọn àbáyé tó sọ wípé ẹlẹ́ ọ̀hún ṣe kó yá ẹ̀dínmú ní mahasi ìjọra ẹni lójú máa ń wò dáadáa ni wọ́n á ti rí ń lọ wá sí ẹ̀ kí lọ́ wá sí ọ̀ ìjọ lójú tẹ̀ dípò. علي بن أبي طالب رضي الله تعالى عنه قلت الإعجاب عامة الألباب لا fi làákàyè ní ìjọra ẹni ẹ máa ń sáàbò fún làákà yìí ẹlẹ́mìí náà àwọn olùmọ́tò báyìí pé téèyàn bá jọrọ ẹ lójú ní tọ́ka sí pé làákà yẹ lẹ́nu àlẹ́ ìbò ní sáàbì wọn lọ ní ẹ̀dẹ̀ ti sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí tọ́lọ́ pé àlùmọ́lù áfàtò ó tẹ̀bù sí ìrù wọn náà wàlẹ́ ìlímọ̀ áfàtò ó ìjáàbò wàlúgàdọ́bù ó ní sẹ́rí dúkìá àfàsòwò tẹ́gùdìyàn láì fi rẹ̀ nínú àpà aláàbí inú dáadáa tó ti pé yẹ́jìbù ṣùkúrù àléhìn òun náà ní pé dáadáa ìsìláàmù tọ́lọ́mù bá ti tó wa torí ìsìláàmù yìí inú oríire táwa kan bẹ́ẹ̀ ni pé lẹ́ẹ̀kan náà yọ wá mbolodorowo ẹ̀sìn yìí pé káwọn ọ̀rọ̀ gidi sọ ẹ dábẹjá fúnra wa láàyè dáadáa ẹsìn yìí pé dáadáa tí wọn bá sọ mí lọ́rọ̀ lóko ńbolo ti rówó lẹ́yìn ìgbà yọ̀dà nígbà tó wá rówó tán ńbolo náà sí ẹ̀wọ̀n èyí sábà bárò ẹ̀ nínú àwọn àdìyàdù tó ti lọ. wọ́n fi ń gbà tá à ń sọ̀rọ̀ nípa pé awalul muslimin pé ibrahim alayhi salatu wa salam nígbà nàbí náà tún jẹ awalul muslimin wọn ní túmọ̀ rẹ̀ ní pé fi habil umma nínú àlẹ umma yìí àti ìgbóhùn ló dé gẹ́gẹ́ bó ti wà nù hadith ìdè bu'istu li utammima salihal akhlaq wọn gbé mi dìde láti wá gbé àwọn èyí tí ọ̀dà nínú wà ọmọ ẹgbẹ́ gbogbo nǹkan tó jẹ́ ìṣesí islam kásìláwọ̀ ọba nìkan kásẹ̀ láti ọlọ́run kábọ́kábọ́sẹ̀ kúrò nínú ọlọ́dọ̀ ọ̀sẹ̀bọ àtẹ̀bọ tó ń sè. ó ti wà fáwọn ànàbì yìí wọn kọ̀bùlà nàbì sallallahu alaihi wa sallam àtàwọn ọ̀wọ́ alákùnrin ṣùgbọ́n ànàbì sallallahu alaihi wa sallam gbogbo àwọn èyí tó kù yìí. oye pé náà àwọn ẹ̀sìn mi nì ẹ wúru afẹ́yàwó nìkan lọ́wọ́ àánú ẹ̀sìn mi ó gbọ́dọ̀ kọ̀yàwó àwọn tó ti wà náà sì kiri ó ìgbà ẹnikẹ́ni dígínníkan ẹ̀wọ̀ ẹ̀yin ò sì gbọ́dọ̀ yá ẹni tí olúwa bá ti so pọ̀ ẹ̀yin ò sì gbọ́dọ̀ pa. pàyàwó ẹ̀sìn yìí ọlọ́run dákun má jẹ́ apárọ̀ rẹ̀ tá a fi kó láyé wa yá tán sórí islam náà má jẹ́ àmà padà sí ibò islam wa gbójú wo pé àyàn ọmọ ní bùkátà sí yóò fìyàwó lẹ̀ ẹlòmíì ọmọ ní bùkátà sí yóò kọ̀kọ́ lẹ̀ ṣé wọ́n á fi ilẹ̀ kọ́ yẹjú ẹ̀ ni àbí kọ́ pa bóyá pa ayé ni àbí pípa tààrà. Ìdí sọ́ra bá tún wá bá jẹ́ sọ́ra tó sọ́lá. rẹ náà wà nìyí o ẹsìn mi ọ̀gá sọ̀rọ̀ láti lówó ìmọ̀nbọ̀lọ́ ọ̀nà ẹ̀sìn ìwọlọ́mọ̀ ká islam rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà ńbọ̀lọ́ ti lówó ọgbọ́dọ̀ jẹ́ bí halal ńbọ̀lọ́ fẹ́ náà sí ọjọ́ bí tọ́yọ̀ ọlọ́run ọba nínú. tóbi yá gbé islam wá gbé amú àwọn ìyàní turukul khair àwọn ojú ọ̀nà rere tó ṣe yí pé. yustahabu al-infaqu fiha àtẹ̀ká náwó síbẹ̀ a wá gbé akọ́dà ọ̀nà ìwọ ọlọ́pàá sọ pé tó ọlọ́run dákun gbà yìí tí mo ṣe yìí lẹ́sìn ló ọ̀pọ̀ rẹpẹtẹ ọtọjá aláìní ọmọ òrukàn opó ọkọ mọ́sálásí ọgbẹ́kànga fáwọn èèyàn náà nídẹ̀ ó arìnrìn àjò ìjẹ̀lẹ̀ rẹ̀ tán ọ̀sán àánú ẹ̀ kódà ọmọ iléèwé tó fẹ́ kẹ́kọ̀ọ́ ọ̀ hẹ́pọ̀ ẹ̀ ẹni tó lè ẹni yìí nì ọmọ àti rí sọ̀dà kìsà ó ti rí gbogbo ètò okùn náwó ṣe wa gba gba báàgì wà ni. yẹn ń ẹni tí sọ àwọn ọ̀nà ọ mú àwọn pọ̀ oṣù ẹni torí ẹ bá pé tóun ti fẹ́ gba aládà wọ́n kẹ́ lọ dìrọ̀ ọmọ nìkẹ́ ni. nbolo dúró islam wà jẹ nbolo nẹẹsì lọ́kẹ́ alimalu abatuhu sabuziru wa nahabu dúkìá àbùkún rẹ̀ náà nìyẹn àpà. nítorí ẹ̀ka nẹ́tẹ̀ǹsì kan ní ẹgbà fifteen náà a tẹ́ẹ̀nì títọ́ ní àyẹ̀ ẹgbà fifteen wọ́n ti ní àpà tẹ́ẹ̀nì yẹn tẹ̀sí náà ṣiṣẹ́ wọ́n nahabu. ẹni pé bórin yìí ṣe tí wọn á mọ yìí náà méjèèjì tí mo sọ yẹn lòun náà tó ti ṣe sọmárì ó ló ọ̀nà nàbà ọ̀nà nàbùn ẹ̀gẹ́ wọn náà àbò ìkówó jọ ni ìjáwó gbà omi ẹ̀kówó bí yẹn já gbà owó ìwọ̀lù ìnáàpá tí yẹn náà iṣẹ́ ìwọ̀lù yẹn ti ẹ̀gẹ́ ìyẹn gbọ́dọ̀ kówó jọ lórí kéèyàn lọ́ọ̀yàn lọ́wọ́ gbà nìyẹn láì fi dúkìá ni. والعلم آفته الإعجاب والغضب المواني لا يفيد هنا الإعجاب هي إجارية لجي أتبين يعرض على ذلك فقال النبي صلى الله عليه وسلم فيه ولو كنت فظا وليد القلب لانفضوا من حولك فبعد جونين فيه الله كان لله أنا يودع سكه ìdájọ́ náà ọjọ́ bí èpè ọjọ́ bí nǹkan kan ní ìsáàbí gbé wá bí a máa lọlé ọ̀rọ̀ àbájá tó ti wá àti ti wá àti lórí nígbà ọlọ́nkọ́ máa ní orí ju bàbá rẹ̀ wọ́n ti kú wọ́n sọ̀rọ̀ títí adégiri adégbà ìta pàdù ìta pàgbò ìgbà tí lórí nígbà yìí wá ìgbà tí ti wá àti lórí káwọn lágẹ́ wọn ìtàn pàánù ìtàn pàánù bò ìtàn pàánù bò lọ́sọ̀ sí bá bí bá. aláìláì bí ìwà ni ẹ olùwé bínú aláìwé yẹn ọdẹ sọ yẹn jà sọ yẹn jà gidi orí ni wọn bá ti tọ́ ń jà yẹn tán wọn bá ti wá fẹ́ ṣe bíi yàní tíjọmọ nìyẹn bá ti fẹ́ ga jù lára rẹ tí mo sá pamọ́ nítorí pé nàfsí àborí àìlèyà tó bá borí ẹ̀ lára rẹ wọ́n fẹ́ padà sọ pé ti bá a fáàsì <laughs> torí ọ̀rọ̀ yẹn wọ́n ti retí ẹ̀jẹ̀ ó kí náà ọmọ ọ̀dọ́ àgbò. <laughs> Ah, kí lẹ́ wàá sọ fẹ́ ni tí wọ́n bá ti rú nǹkan báyìí fún torí pé ọ̀rọ̀ ti tẹ̀ sí jẹ́ ni. lọ́yọ́ kí jẹ́ láì fi mímọ̀ òun àìjà ìjọra ẹni lójú wàlúkọ́dọ̀ àti bínú. wọ́n ní àwọn àwọn olùmọ̀ tó sọ báyìí pé. ومن استجن بعقله دل ومن تكبر على الناس ومن خالط الأنزال حفر ومن جالس العلماء حفر ومن جالس العلماء حفر àwọn àfa wa jẹ oyè wa pé ẹni tí làákà yẹ rẹ bá jọ lójú bí a òun ní sákì ọpọlọ yìí ká tó bá ti gbé nǹkan kalẹ̀ fún ọmọ àdá ọjà o mo ṣe máa dín sùkú fà gbogbo orúfẹ́ ẹni tó bá já wípé làákàyè ìròrí ẹ̀jọ́ lójú sẹ́lá yóò padà yẹ̀yẹ́ náà mọ̀nì sáfún náà bí ákìlì ẹni tó bá yẹ kó ọ̀rọ̀ pẹ̀lú làákàyè rẹ̀ ní ìdí àtẹ̀ tó ti béèrè lọ́wọ́ ẹnìkan báyìí ni ká ti ṣe làákàyè mi sọ fún tọ́yẹ kí n ṣe mi zálà ó ń tọ̀ wọ́n padà yẹ̀gẹ̀rẹ́ nínú kòtò tó jìnnà ọjà bí o ọmọ nìtẹ̀kẹ́ bẹ̀rọ̀ alẹ́ nẹ́ẹ̀sì zálà ẹni yóò fi bá ń ṣègbéraga sáwọn yẹn á padà dẹ́ ní yẹyẹ àwọn yẹn ò ní padà ká sí mọ́ ọmọ nìkàlà tó ànzálà ọ̀kẹ́ ẹni tí bá ń rò pọ̀ máwọn ẹni yẹ pẹ́rẹ́ àwọn yẹn á fojú rí náà rẹ̀ wọ̀ wá lọ́rẹ̀ kẹjọ àwọn ọmọ tí mo gbá náà lọ wọn ni gbogbo àjọ kápámánì ní àti sẹkọndìrì nígbà táwọn wá do nígbà lẹ́ńkọ́ wọ́n sì ti dàpá sáǹbà wọn wọ́n kọ́ ọmọ wọn tọ́ba tó jẹ́ ìkẹyọ́ sọ wípé ẹ̀ẹ́dá afá alágbájá wọn nínú àwọn káwọn ń bá rìn nìyẹn kálukú yẹn dákun yẹn sọ́ọ́ ti bẹ́ẹ̀ máa rìn ẹ sáwọn yẹn bẹ́ẹ̀ máa rò pọ̀ mọ́ àwọn ọ̀daràn yẹmẹyẹmẹ tó ti fi jọ́dún bá ń káwọn yẹn lọ aláwùsá wọn á kó yẹn mọ́ wọn ìyẹn sọ́ra ọmọ ìjà alásẹ̀lẹ̀ ọ̀lẹ́ náà ẹni tí bá ń jókòó táwọn olùmọ̀ wó kẹ̀ wọ́n sàpọ̀lẹ̀ ẹni yẹn àwọn olùmọ̀ tó sọ báyìí pé. oúnjẹ ìsọdínlẹ̀ ẹja sọdínlẹ̀ kan fún wa olè rẹ nìkan tí máa ń jọrẹ lójú ti pé ọ̀fẹ́ dàtà jùlọ àwọn ọ̀fẹ́ tí bá ti ń wò kó wò lòún dáa jù ẹ̀bí lè lọ kàní ọ̀wá kàn ọ̀yà bọ́bẹ̀. àfọwọ́n Fudail ibn Iyad rahimahullah àwọn tó wá fẹ́ sọ̀rọ̀ láti tẹnu àtẹ́lu ìjà sáájú yẹn jẹ́ olùdarí lórí ìwà burúkú ni. ọ̀nìmọ́ mi ní àhàdì. وبدا وتتبع عيوب الناس وكره ان يذكر احد بخير àwọn èèyàn tó ní mọ̀ bá fi lè mẹ́ni tó nífẹ̀ẹ́ aṣáájú rí mọ̀tẹ́lì fúnra ìyá ti ń ṣàlàyé ẹ̀ fún wa tó ń jẹ́ pé agbọ́dọ̀ sọ́ra gan ó ní kò sẹ́nìkan tí ó nífẹ̀ẹ́ sí kóhun náà di aṣáájú ìlà hasad àbí kọ́ máa pẹ̀gàn ẹnìkan tó bá hàn kọ́ máa pẹ̀gàn rẹ̀ kọ́dọ̀ ilé ìjẹ́ òṣàṣù ni wọ́n ń pè fóun pé láàfáà kìnìkan ọ̀fẹ́ gbólóhùn ó sì yé èyí kó pè ní àbù kìnní kan tàbí àbù kìnní kan sì ní kájà tẹrin àtọmọlé kéwù wàhálà ó sì mọ ohun tó wà lẹ́nu ẹ̀kẹ́ kò sí ohun tí ń fẹ́ ju sẹ́mọ̀ pé ń gbọ́ bá ti fẹ́ nu yẹpẹrẹ rẹ̀ ẹ̀rọ ọ̀gá òun ju lágbára ọkàn dákọ pé lápẹẹrẹ ní ìlú ẹni tí ń jẹ́ sùlẹ̀ mọ̀ ká sọ pé ṣé súlẹ̀ náà lẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ ládìgbà yìí àfáàdẹ̀ ló ń dọ̀wọ́. ọ̀rọ̀ dáúdà náà lẹ́wí látìgbà yìí òní sọ pé Dawud ọ̀rọ̀ ni ò tí ì yé mi ẹ̀ ọ̀gá ń gbò ti wí bẹ́ẹ̀ èèyàn gọ́kẹ̀ ti gẹ́ẹ̀tì pé nítorí èèyàn jẹ́ gẹ́gẹ́ àti máa ń wò sí èèyàn pàtàkì tẹ́lẹ̀ àti dáúdà yìí ẹ̀yà ọ̀gbọ́n àdúgbò àwọn afọlábí ọjà níjò ní ìta nkéwù ẹ̀ àwọn bá ní ọjọ́ bí eré sábà báyọ̀ wọn máa ń ṣe ọba ti ẹbí bàbá rẹ ti ọba ti dàbí kọrú ọsọ dáúdà mo ti sọ yẹn pé kó pèrú òun náà bá gbé mi e ó ń pèrú lọ ní ibi àràfàdà láì ṣe eré ètò àbára bàbá yẹn tó bá ń sè ẹ ti mọ bàbá áàdì ìṣòro náà sífàtà bàbá náà ti kú sí aliwujudu alikidawu alibakawu wọn là ń pariwo ní à ah, kí lórí fásitì bẹ́ẹ̀ ah, ẹ wá yàgbé ara ni. bẹ́ẹ̀ ni wọ́n ṣàtọ́ àdìlẹ́yìn òun. afa ọkùnrin ìlú bọ̀nà Iyad rahimahullah ó ní kò sí ẹnìkan tí ó nífẹ̀ẹ́ sí aṣáájú illa hasan àmì dẹ́ẹ̀fì mọ́ a máa pẹ̀gẹ̀ yẹn kan tó ti hàn ní. kò ní fẹ́ fi ọ̀sáàzù kọ́ ẹ̀kọ́ rẹ̀ tọ́wá ìfẹ́ ọ̀sáàzù wọn máa ń pè tàbí mọ́ọ̀mù pẹ̀lú dàbí. wọ́n kàn lè pè é fáà dáúdà. ó sì táwọn àtàjà àbùdù. ìbá àbùdù ń bẹ níbẹ̀rẹ̀ kọjá fáà wàsíù lọ́wọ́ á wí. wàsíù. òtí kẹ́sì nìyí láì ṣe tàwọn abẹ́kọ abẹ́kọjẹ́ ẹ̀sìn yìí ni wọ́n máa ń dá ni ẹ̀rọ fáwọn èèyàn mọ̀ pé a ní abdulwasi gbogbo àwọn èèyàn kọ́ wàsíù ni wọ́n ẹ̀hẹ́ àti wẹ̀sẹ̀ bẹ́ẹ̀ni ṣe ní a ní abdulwasi. àwọn ní ìkùn yẹn sábà wí àbíjọ wọn bá fẹ́ fi pàṣẹ wọn sọ̀kùn yìí rọ wàsíù pàṣẹ mọ àwọn òbí àbí wẹ̀sẹ̀ àti bàdá àgbàyà yẹn náà ọgbà wà kí òye olú ayé àyíké ló wà sí òṣìṣẹ́ ìdàgbàsá òṣùbọ̀ àwọn èèyàn fi kún wọ́n yá yìí gbogbo àwọn kìíní yẹn gan so ẹni ọba fẹ́ pé gẹ̀ náà ní wàá wò pé ó tún yẹn láàfọ̀ bá ní wàásù lẹ́wí ẹnikẹ́ni ti bẹ́ẹ̀ wọ́n bá kọ̀ yóò ṣe gbọ́rùgbọ́rù kọjá yóò wọ́n náà bí ó ti máa ṣe kọlù síyàn torí wọn bá ti ti kọlu sí yẹn tó win yọ bọ wá sí. wọ́tẹ̀tẹ̀bẹ̀ àrùn yóò bá nà ẹ̀ǹtí bá nífẹ̀ẹ́ ẹ̀dá ọ̀pẹ̀rẹ̀ máa di àwọn ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ ìkẹta nìyẹn. báyìí fẹ́ àwọn èèyàn ni wọ́n máa sọ báyìí. níbẹ̀ lẹ́yìn náà kẹ̀sì fa kọ̀ wá ní síjọ́ kan tí ó sì sà náà fáwọn èèyàn tó ń gbìyànjú mi oníṣẹ́ sà náà. ṣé mo ti ṣe kò wá sọ nìyẹn? ẹ kí ó gbóná ẹ̀rù tó sọ àdùn wa sọ yìí ẹ̀rí bó láì ẹ̀rí pé àbùkù láì ń bẹ lára lágbájá èèyàn fẹ́ padà rí pé tọ́ba ti padà sọ pé ń bẹ lára ń bẹ lágbájá padà òpè ta ló pé o àǹtà tó yẹ pé iṣẹ́ ńlá tí àfa àlìjàbàtà Muhammadu àlìjàbàtà tó ṣe jù òun nìyẹn òun ni pé. lágbájá yọ bá jẹ ọlọ́jẹ kà kó mọ eléyìí ọ̀sẹ̀ ìdílé kan lọ́ba tí wàá wí lọ́ba ẹ̀ tẹ̀ padà wàá wò pé ta ló kù àǹtà. ọ̀rọ̀ kẹrin wọ̀kẹ́rì ha àyùn kẹra àhàdùn bí kọ́yìrì. ẹ̀ńtọ́ bá nífẹ̀ẹ́ ìjà sáájú àmì kẹrin bẹ́ẹ̀ fi mọ̀ kò nífẹ̀ẹ́ kẹ sọ̀rọ̀ ẹnikẹ́ni dáadáa mọ́ ṣe bá fẹ́ máa ròyìn pé ah, ọlọ́nkọ́ bá ti ṣe kọ́ alẹ́ tẹ̀lé bàtà dọ́dọ̀ aláàlì wọ́n sì gbìyànjú fún wa lọ́wọ́ wọn náà ló ti darí ọtí ló ti bì. Abu Nu'aym wọ́n ní wàláhì. wọ́n ní ẹni tó parí ọ̀parẹ́ àbí nítorí bó nífẹ̀ẹ́ ìjásájú òní máa ń kó parun báyìí abúlé àjàdíyà wọ́n ní ọ̀káyọ̀ máa ní àṣìkọ̀ rẹ̀ á sátà fíftó án. يتداوى يحدث بدعة ودلالة أو خيما عشق الرئة فتخفت أم يطغى ويحدث بدعة وضلالة يطغى ويحدث wọ́n ní àwòkáyò arákùnrin mi ó pè ní pípé nífẹ̀ẹ́ kì í ṣe kọ́ yẹpẹrẹ rẹ o mọ̀ ní aṣèkọ̀rọ̀ rẹ̀ àtàtà ẹni tí bá ń jẹ̀rìn àti dépò wájú ṣékùtù àfàlẹ́rù ń bà àbúlé àtàyà orin rẹ̀ sẹ́gbẹ́ àrùdò wọ́n ní wọ́n ń sọ̀rọ̀ àrùdò pẹ̀lú orin òun jà àrùdò lọ torí àbá alfarahidi albasri wọn la ti sún a ti sún kábà sọ fẹ kiri ẹtí wọn bá ti gbà ń ṣá àwọn mo ti wá lónìí nìyẹn nígbà tó bọ́kẹ́ tó já sún mọ́ra wa dáadáa ìgbà àwọn àyè fẹ́ wà láwọn ọ̀kọ̀rọ̀ yìí táyà tó máa gbọ́ wá bí ẹ̀dẹ̀ ṣùgbọ́n lójú lọ́rọ̀ wà náà. <laughs> wọ́n ní kó tó di pé ahmed khalil ahmed al-farahidi kó tó di pé gbé àrùdù kalẹ̀ làwọn ti gbọ́ níta nípa àrùdù lọ́yà sí àrùdù tó wọlé bíi báàrí kan báàrí bíi náà ní wọlé àwọn káyọ̀ ó sì wọ́n mọ̀ ya mi ní pípé ìdìfẹ́ mọ̀ ní àṣìkọ̀rọ̀ rẹ̀ àṣàṣà ẹni bí bá ń jìnnà àti di aṣáájú kíftó àyẹ̀sọ̀tọ̀ àáfàá ní ẹ̀rù ń bà mí tó ń tọ̀ wọn á fẹ́ ṣègbọ́n rùgbọ́n rí o á fẹ́ kọjá àlà gbogbo ẹni yóò tó bá fẹ́ di aṣáájú yóò kọjá àlà á lọ sí kọlù táwọn kẹ́mi tó bá ti kọlù tó wí kí lọ́kàn bọ́dẹ̀ ẹ̀ kí báwọn ọlọ́kọ̀ ṣe máa ń ṣe ni. nàá ẹgbẹ́ wa ti lé jù òun ni wọ́n padà gbé pò kù wọ́n ń ṣèkọlù wọ́n bá nìkan fà wọ́n bẹ́ nìkan fà wọ́n wọ́n kúrò ẹ̀wọ̀n ní òṣèlú òṣèlú fẹ́ lọ ọ̀pọ̀lọpọ̀ pé sádàbí òṣèlú ṣẹlẹ̀ eléyìí ló sì sallallahu alaihi wasallam wọ́n làwọn náà ti rí báyìí kéèfù àyè sọ̀rọ̀ àbálẹ́rù ń bà kó ń bọ̀ má padà lọ sáyé nínú àlà wọ́n yóò fi sàbẹ̀dẹ̀ àtàn. àwọn yẹn láìkì nǹkan tuntun jàmáà ah, tí báwọn àbáyé tí wọ́n fẹ́ lé mi sípa lè máa fi jó síta bá dóde ìyàwó. àmọ́ bẹ́ẹ̀ àtẹ́jú wọn fẹ́ẹ́ lé nítorí pé nìyẹn ń kọ́ yọ fún gbogbo ìka. tọ́tọ́ wa ẹgbẹ́ nǹkan tó wà ńlẹ̀ tẹ́lẹ̀ mẹ́rin ṣe mọ̀ káwọn èèyàn máa sọ pé ẹ̀ kí ni wàá àwọn àbá àti mẹ́lá ti wà wí náà ni gẹ́gẹ́ náà ni gbogbo ẹ̀. ṣùgbọ́n gbà tó ń bá wó sùn tó bá kẹ́ gbé kẹwọ́ tí ò sí mẹ́ ẹ̀ wọ́n dọ̀làlà àti sinà àfa àlẹ́rù ń bà ẹ sì sọ dáadáa bí ó sì ṣẹlẹ̀ nìyẹn ẹni ọba ti gbé titun wọ ẹni gbé rọpọ̀ ìgbà ìwọ làwọn fi gbé wọ̀ yìí abúlé àtàyà ó tún wí ọrùn mi ó ní ọkùnrin àṣà ti àṣẹ kọ máa ní àlàlẹ́ àrìdì hàtà bá kọ bá a tó hàn fi hà àlà bá a bẹ̀. كلها تسعة ضع من على الأرض حتى تضع بعضهم فيها على بعض. قل حب الرئاسة ní ẹ̀fẹ́ mú àwọn tó wà lórílẹ̀ mú wọn kọjá lẹ̀. torí kọ̀ rọrùn. tí wọ́n sàdé sọ pé lágbájá ní ọgbọ́n wájú à yóò ṣe jẹ̀gbẹ̀ díẹ̀ hàtà bàgọ́ bàdúhùn fíhà àlàbà ọ̀hún apá kí wọ́n ṣe gbọ́nrúgbọ́n rí yóò dọ́ tẹ̀sẹ̀ nìkan ní ọ̀bí padà borí o. ẹ̀rí àwọn ẹ̀tọ́ bá fẹ́ ṣe jẹ̀gbẹ̀ tó fẹ́ di abẹnugẹ ládùúgbò yóò bẹ̀rẹ̀ sí kọ́kọ́ máa dá bìtì mẹ́lẹ̀ lẹ́gbẹ́ ẹ bá wọn yẹjọ́ ọ̀rọ̀ lọ́sẹ̀ yìí òun náà tún ní bọ́dọ̀ tẹ̀sí bó tún dọ̀rọ̀ tẹ̀sí náà tó bá ti padà gbogbo àwọn tó bá fẹ́ le òun ọ̀ àwọn kan wọn kẹ padà wà ládùúgbò tí wọn sọ pé àwọn ikọ̀ líle kan ní ládùúgbò inú wọn kẹrẹ nìkan wọn bá fẹ́ sọ̀tẹ̀lú àwọn ẹni tí ń bẹ lẹ́yìn mi ten thousand ni wá kóye báyìí wá á tẹ̀ka fún ọ alẹ́ nu bẹ́ẹ̀ o ni wọ́n ti máa ń bẹ̀rẹ̀ ni. irú ẹ̀ bẹ́ẹ̀ làwọn alálàfo ní bídà yẹn náà gbé wọ̀ wọn kẹ bára wọn ládùúgbò kan wọn wà ní ẹja máa ṣe pàdé alálàfà wọn bá yan oyè gbá eléyìí ni olórí gbogbo mọ́mọ́ kékeré àwọn èèyàn bá ní kí ló dé tí ẹ̀ fi tó sáàtì lè ké wọ́n ní à wọ́n sọ pé kí n bá falasí wọn dùn á wọ́n àwọn òpá wọn ni mọ́ mú alákọ̀ọ́kọ́ lókè gbèjì mọ́sálásí wọn sì ni mọ́sálásí àkọ́kọ́ wọ́n láì dájú pé mi àti wọn ríra kò sẹ́ni kẹ̀kẹ́ tó dówájú mi sọ́ọ́dù kí ló fà ó gòrè àgbà.

wọ̀yẹ́dà àbí wọ̀yẹ́dùn wàhídàtún alẹ́lbà ọ̀fẹ́lì. àti kí wọ́n sọ pé àwa tá jẹ́ olùdarí àdúgbò yìí àwa láti irun sókù la ọyẹ lọ gbé e báyìí wá. ṣé àbá ló sùn náà gbà ní. ìdí tí ọ̀la ń dì junior wọ́n ti bá pè. wọ́n á pè sẹ́nìkan sẹ́nìkan bá wò pé ah, á àwọn eléyìí ní àwọn eléyìí mọ̀ báyìí kí ni ó padà sí àbá fẹ́ra ju wọ́lẹ̀ nínú mo fẹ́ gbádùgbò gbádùn. báwọn ẹni tí wọ́n ń wá ipò olórí yẹn ni wọ́n ṣe borí nìyẹn ẹ gbogbo àwọn ọmọ inú wọn tó fi lọ́lẹ̀ wọ́n ti fi lọ́lẹ̀ nìyẹn. wọ́n máa lọ fẹ́ni kẹ́kẹ́ wọ àwọn ẹlẹ́gbẹ́ aláta eléko ẹlẹ́ja ẹbí ọ̀rá bí wọ́n ti ń tètè. wọ́n máa lọ béèrè séèyàn wọ́n máa lọ bá fa wàhálà nígbà wọ́n bá padà bá fa ilé wọn fẹ́ gbọ́dọ̀ jọ́ta sílẹ̀ fẹ́. la ilaha illallah wọ́n fẹ́ di olórí ni pẹ̀lú kí lọ ìsábàbí báwò pẹ̀lú ìtọ́tẹ̀ sí yẹn irinṣẹ́ tẹ̀ mọ̀ bó ti rà gbogbo nǹkan tẹ̀ mọ̀ bó ti ṣe tẹ̀ wá lọ gbé lẹ̀ ẹ padà wá láwọn ẹnìkan wọn ń kílé mu pé wọn ń ṣiṣẹ́ yẹn kódà wọn ò mọ bí iṣẹ́ ní dojúkọ wọn ó sì jẹun rẹ̀ tí wọn ìwọ sàárè ni abádìgbà náà fẹ́ẹ́ ṣe fídọ̀ máa gbà ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá wá di mélòó wọn lò di mẹ́ta àwọn gbọ́dọ̀ gbáyé báyìí dẹdẹ àwọn gbọ́dọ̀ kúnlẹ̀ àwọn gbọ́dọ̀ dọ̀bálẹ̀ àwa náà láti máa ń fún àwọn èèyàn lágbára tí wọ́n bá ti dọ́tẹ̀ tí wọ́n dọ́tẹ̀ ṣùgbọ́n àwọn bá ti mọ̀ pé áhàlù sùnà nígbà àwọn náà ra pẹ́ sẹ́gbẹ̀gbẹ̀ wọ́n dọ́tẹ̀ wọ́n dọ́tẹ̀ wọ́n sì jẹgbẹ̀ sí jẹgbẹ̀ ẹni tẹ́mi rẹ̀ ọba kó wàhálà hmm, yóò jù wọ́lẹ̀ bí wọ́n ti lékè rẹ̀ nìyẹn wọ́n bá borí. bàbá sọ pé fún kòrò ìnífẹ̀ẹ́ ìdarí àtọ̀gọ̀ ọ̀mọ́ni على الأرض ó sì kó ìkọjá àlà báwọn حتى wà بعضهم فيها على بعض bàdúhùn bí hà àlà bàdúhùn. ẹ máa wò gbogbo bí wọ́n ń tó lórí ẹ máa wò wọ́n ti àwọn yẹn kan lójúmọ́lẹ̀ náà ìbọn sókè ẹ lọ sọ dáadáa yàtọ̀ sípò àfa o bí ẹ ṣe fún wọn lọ yẹn lóye o ó kéwú ó yẹ ń káwọn yẹn ọ̀dọ́ ni ṣùgbọ́n pé àyàn olóyè báyìí ẹ wá ní ẹ̀ dáadáa wọ́n tó jẹ́ ẹnìkan mọ́lẹ̀ wọ́n fẹ́ wọ́n sì gbá àwọn ọ̀gá sókè. afáwa ni wọ́n lè fi hazal maana èmi náà tún ní ẹsẹ̀ ìwé mi tí ọjọ́ rú túmọ̀ eléyìí. wọ́n ní ṣùgbọ́n rẹ̀ a sáti dàrún yàhálì kó dùn níyà wọ́n yẹ jẹ́ غير محبينا قل إني في عساج داء أي سني عنوني يحلق الدنيا إمام فاي قلوني ويجعل الحب حربا yóò sọ ìfẹ́ di ogún ọ̀tẹ̀ lílé mọ̀ṣẹ́bìnrin fáwọn ẹni tí wọ́n nífẹ̀ẹ́ yẹn. ọ̀rẹ́ ní ọ̀yẹ́ kéèyàn dọ́tẹ̀ sílé yẹn dọ́tẹ̀ sí nítorí kọ́fẹ́ dípò àṣáájú. yẹ̀fọ́rí lẹ́hàlà kí màwàl àrùhà àmọ̀ yọ̀kọ̀tọ̀ ọ̀hà fọ́lá àmúrò àtàtẹ̀bùkọ́. فلا مروا أتتبقى في ولادنا ولا نورها ولا ريما wọ́n lè sọ wípé fọ́lá mọ̀rọ̀ átàtòbó kì í hà wọ́lá dínà. fọ́lá mọ̀rọ̀ átàtòbó kì í hà wọ́lá dínà. ó ní yẹ fúri hàlá ìkà ìnífẹ̀ẹ́ aṣáájú ni yóò sì máa gé halakima ìfọlùkù ẹtìká fọlùkù mọ gbogbo yẹn wal arhama yaqta'uha títí máa ń já fún mọ̀lẹ́bí wọn máa fẹ́ di aṣáájú ẹ máa wọ àwọn tí wọn máa fẹ́ di ọba yẹn àbóyè àdúgbò wọn wọ́n tù síra wọn lójú à ah, ọmọ ọba kẹ́ni ọ̀dà gbogbo àwọn níjọba ṣé ẹ̀yà wọn yàtọ̀ ọmọ ọba kẹ́ni gbogbo wọn ṣùgbọ́n lòun ti fẹ́ ń kọ́ wọ́n lè gbé mọ́ fọlámọ̀rọ̀ àtàdógó fi hàn ìníkà aṣáájú yẹn kódà kò ní sí ọmọlúwàbí kù láàrin yẹn tí bẹ láàrin yẹn kódà kò ní sẹ́sìn kù ẹ wà àwọn tí wọ́n máa ń lé ipò aṣáájú yẹn ẹ máa sọ pé àyẹ̀tọ́ ah, à ah, ẹlẹ́ ọgbọ̀n mi ìfẹ́ kú ní gbégbó bàbá rẹ̀. mọ̀ndánà bẹ́ẹ̀ jahalẹ̀ áwọ̀ kọ́mi lárúsù káfàánà sọdiri bí wọ́n lọ gbé sí. tolifí ilà àdúwà lèlè mọ́ ẹ̀kínà. mọ̀ndánà bẹ́ẹ̀ jahalẹ̀ áwọ̀ kọ́mi lárúsù káfàánà wọ́n ní máa ń dá nàbẹ̀lì jáhálì ẹni tó bá para lẹ̀ fáìmọ̀ kan fáìmọ̀ kan lòun fi ń sẹ̀sì ìdíẹ̀ ẹni ọba dún ní fáìmọ̀ kan àwòkọ́bílà rọ̀ṣọ́ọ̀kà àbójú ẹ̀gbá ibi dímúlẹ̀ nínú àìmọ̀ ẹ̀ fọmọ́ lè fi ṣe ẹ̀ la àdúgbò wáyé o ní bá ènìyàn àfi kọ́ máa sọ̀tà kọ́ máa bá sọ̀tà lílì mọ̀fẹ́ kéèrè àwọn olóòtítọ́ náà máa bá sọ̀tà. ni wọ́n fi sọ yí pé rídọ̀ náà ti ráyà tó láàtúndì ráàpù. ìyọ́nú àwọn èèyàn rere ni dáàdì ní padà. ẹ bá ẹgbẹ́ lòdò tó lòdì rinlẹ̀ sí lára gbogbo ìgbà tó bá fa báyìí àwọn olóòtítọ́ náà máa bá sọ̀tà jẹ. ìdílé olóòtọ́ ìdílé ológudu ní ìsọ̀ àwọn tó bá يجنى العلوم ما أهلها حسدا دعها بذلك أعداء العلوم أهلها حسدا دعها بذلك أعداء النبيين قد يشنا العلوم ان تنفي ń yóò kórìíra gbogbo tí bá ń jẹ́ mímọ́. wọ̀nyẹ́ kele ahala ha hasada gbogbo àwọn tó bá jẹ́ onímọ̀ á kórìíra wọn ní sẹ́gàn. dọ́ọ̀há bìdà líka àdá ànàbí yìírà. wọ́n ní pẹ̀lú sèṣì rẹ̀ yẹn náà wọ́n náà jọ àwọn ọ̀tá ànàbí ọ̀rọ̀ kankan náà jọ ni wọ́n. ìbùnà abil hawari wọ́n mọ̀ gbé ishaq bin khalaf yaqul. wàlláhi lẹ́yìn bá ilá ìlà ìdálẹ́ bí ìdálẹ́ wà sí àìsàn ìdálẹ́ bí ìyá. ẹ rí bọ́ lágbára afáàní mo fi ọlọ́run búra ọba allah pé pé kò sẹ́lómi ìtọ́lẹ́tọ̀ síjọ́ sọ́nà àyàfi allah ó ní la ìdálẹ́ tó lè jìbá òkè tó ga kéèyàn gbé kúrò níbi tó wà yẹn àìsàn kódà ó rọrùn min izalati riyasa ju kéèyàn gbé ìjó lórí kú lọ ẹgbẹ́ ń tọ́wọ́ àmì náà òun náà ní fẹ́ gbá o kódà ẹlòmíì ọ̀rọ̀ ọlọ́run kan pa á síbẹ̀ ju pé kódà ìdìbò ń bẹ̀ lọ. bíṣúrù kúnnà máa jáde ìbásórí ìlùmùsàkà lè ọ̀nì ìkúntàtà alámùmá àkúlù wọ́n máa ń tẹ̀ kúlù. فأنت عالم أو كنت هل ذا وذاك فقل لأهل العلم لازم إن كنت تعلم ما أقول وما تقول فأنت عالم أو كنت تجهل ذا وذاك lẹ́lẹ̀ ayẹlẹ́mẹ̀lá. ó ní ń kúrú tàtà pé ohun tí mò ń sọ ọmọ. wọ́n máa ń tẹ̀ ló fà àǹtà áálé. ihun tí wọ́n náà ń sọ ó yẹ. ọkọ̀ ń tà àtẹ́jì hálò dáàkà. ọmọ ọmọ tọ̀hún yẹn náà. fákọ̀ọ́nù lẹ́lẹ́rìn ìyẹn ni pé lọ́ọ́dún rí máwọn tó bá jẹ́ oní mímọ́. àlórí yà sáàtì mọ́ yóò náà ṣe àlórí yà sáàtì mọ́ yóò náà ṣe. من ينازع ينازعهم ينازعهم الله ọmọ yìí ti gé ìnira. wọ́n lè alòrìyá sáti máa ń yò náàzẹ̀ ohunrìyá sáta àwọn ọ̀yàkọ́ ti gé níbẹ̀ yẹn tó ti rẹ̀ ohunrìyá sáta àwọn ọ̀gbọ́n bá lè mú. لا تتلو بماري أساكا بالجهل أنت لها مخاصم عن الرياسة أتنبسك دوا مخرج أساكهم لا تتلو بماري أساكا بالجهل أنت لها wọ́n ní alòrè ásàtì àwọn ẹni tí wọ́n ń wá sáájú mọ́n yóò náà sí ọ̀hún òun lẹ́nu tí máa ń bá wọn ṣe fanfa rìyá sátà hàn. àwọn tó wà nípò aṣáájú tó máa bá wọn fà ní wọ́n aṣáájú nìyẹn. fọ̀dọ́ọ̀lì alábòsí lẹ́nu yẹn látàkọ̀rọ̀ bá ń nárin àtàkà má ti wá ipò aṣáájú òbílíjà pẹ̀lẹ́ ìbọ̀kan. أنت لها مخاصم بالجهل أنت لها مخاصم أما وقال ما طبعا صانيا جينا طبعا جان دوريله لولا ما قامهم رأيت مضطرب الدعائم لولا ما قامهم رأيت ìná ẹ bá dà ìmúnilọ́lá mọ̀kọ́ múhùmú tí ẹ bá ti kó wọn ọ̀rọ̀ àyíṣà dìínà ọba ti rí ẹ̀sùn mòdìtọ́rì bàjẹ́ àì tó po rẹ̀ ọ máa rọ́jú ra wọn tí ò ní fara rọ. àwọn aṣáájú tó ti wà ń bẹ̀ tó ń bá fa yẹn àwọn náà ń mójútó. wọ́n ní ìtumọ̀ eléyìí náà tún lára mọ̀rọ̀ àṣàbí hàkè wà ilmin sahih. ألا يحسد ولا يبغى عليه wọ́n tún pàkíyèsí àwọn àtàbà jẹ́ akẹ́kọ̀ọ́ tí ẹni tí ọkàn bá rẹ̀ nípò lórí lójijì pẹ̀lú òtítọ́. ṣé mo pé ẹlòmíì ò gbé rẹ̀ síbẹ̀ o àwọn yọ̀ǹkan sí ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ bó ti padà dẹni tí ọgbà jùmọ̀ wàhálì mi sàhìn pẹ̀lú mọ̀tọ́ lálàáfíà <clears throat> ló fi ń darí àwọn èèyàn allah yọkùtà ká má pẹ́ bẹ́ẹ̀ nìyà wọn là yóò gbọ́ alẹ́ yìí ká sì má dọ̀tẹ̀ àbáwá khalil bin ahmed ọkùnrin òun náà tún mú ẹsẹ̀ ewì mi wá wọn ni kún tàkà ẹlẹ́mù má àgbo ló àlá àrìtà ni a kún tàkà ìsìlámù máa takò lọ àzálẹ̀ tùkà. ó ní lọ́kùn tẹ̀tẹ̀ àìlẹ́mù tó o bá mọ ohun tí ń sọ ni azárùtà ni ọgbà wíjàre mi ọgbà ròyìn mi aw kunta ta'lamu ma taqulu azaltuka àbẹ ẹkọ tí wọn kẹ bá mọ ohun tó ń sọ ni azaltuka èmi ò bu ọ fẹmi kúwi lóhùn lakin jahil tamọkọ láti fa azalitani wa alimutu annaka jahilun fa azalituka. lakin jahil tamọkọ láti fa azalitani. Wàhálìmùtò ànàkà jàhìlò fàhàzàrìtùkà. Ó ní láti ń jẹ́ hílítà mọ́kànlá sí. Àmọ́ òun fi sọ ọmọ túmọ̀ rẹ̀. Fàhàzàrìtà ni. Mo ní ọmọ wa kó ọ̀pọ̀ aṣáájú nígbà tí ọ. Ọba ń gbómi bẹ́ẹ̀ tẹ̀ gbọ́. Wàhálìmùtò ànàkà jàhìlò fàhàzàrìtùkà. Èmi sì mọ̀ kó lòdò ẹ́. Torí bẹ́ẹ̀ gbàrú أقرأ سفيان الثوري رحمه الله من أحب رياسة فليعد رأسه للنطاح أه فليعد رأسه للنطاح ẹni tó bá ti fẹ́ ipò aṣáájú kó ya tètè palẹ̀ mọ́ orí rẹ̀ lẹ̀ lẹ́nu náà ní láti fi kàn yóò di àgbò tọ́lá àwọn èèyàn ní ju ipò tí wọ́n wà lẹ́ o ọ̀fẹ́ bọ́ bẹ́ẹ̀ táwọn kan kò tú ọbọ bẹ òyìn sí ọkàn bákìrì bin Hammad wọn ni sàgáyà ọ̀rọ̀ náà sòfin máa lẹsà yẹn ń fa ọ̀rọ̀ wọn farọ ọkọ náà sà á rọ òun Wọ́n ní sẹ́yìn láwọn èèyàn wọ́n yí padà níbi ohun tí ò ní wúlò fún wọn wọ́n sì dàkúdà ẹ wọ́n báwọn yẹn ṣe yí padà ẹ̀kẹ́ ló fẹ́ wúlò fún ọmọ òṣèlú tó ń ṣe nàìjíríà yìí àìlòmíì sì di oníjó kèé jó tẹ́lẹ̀ o wọ́n ní kí wọ́n nígbà wọn ń kí ọ̀gá o wọ́n lọ́gà rẹ̀ wọ́n ní à mr gómìnà wọ́n ń kì ànàmíkù wọ́n ń kì lọ́wọ́ láìláha ìlú àwọn yẹn yí padà ní ohun tí ò ní wúlò fún ọ wọ́n wá pín àwọn èèyàn kelekele ààrá òun làákàyè àwọn àtifẹ́nu àwọn oríṣiríṣi ìròrí ẹ wọ́n fáwọn òròrí burúkú yẹn náà lọ wọlé ojú kan náà gbogbo ọ̀bájọ wà. tí wọ́n bí gbẹ́jọ wá ẹgbẹ́ má ti yẹn wá fẹ́ mi o àlùsùn náà lè mí o. sùmọ́ gbà náà kẹ́ kó àwọn ìròrí burúkú kan wọlé nígbà a lè dá sí ọmọ eh, àti pé kìkìdá wọn wà ń bẹ àbá àwọn ìròrí burúkú burúkú àti fẹ́ ẹnu jákujáku gbogbo ẹwọ báwọn yẹn ti túká ni ẹkẹ òkè ah èyí ẹjọ nísòkò tó ẹjọ nírùmọ bákẹ́ náà níbẹ̀ lòun ń jó ni oníjó lòun ẹlòmíín náà tún sọ́ńdẹ̀ ó ní ọgbọ́n rìà sátidà ọ̀làdà wà á làwọn وقلما تجد أفرادهم بالقسم ó ní ọgbọ̀nrin asati ìnífẹ̀ ipò aṣáájú dáhùn àìsàn nípa ládàá aláhu àbá ní kò lóògùn àrùn tí ò gbóògùn ni ó ju ti èèdì lọ ọ̀kọ́lá àmọ́tẹ́jì ló rọ àdìhì nàbí lẹ́kọ́símì ó kéré kọ rí àwọn tí wọ́n yọnu dírò fún yẹn náà. nínú àwọn àṣàrò mi Yahya bun al-Yaman ó ní ma gbọ́ Sufyanu Thawri tọ́sọ báyìí pé. كنت أتمنى الرياسة أنا شاب وأرى الرجل عند سارية يفتي فأعجبته فلما بلغتها عرفتها. ẹ bá a fa Sufyanu Thawri. Yahya bin Yaman ó ní mo gbọ́ Sufyanu Thawri rahimahullah ti ń sọ̀rọ̀ yìí wípé mo máa jẹ́ ní tí n máa ń ní tàmẹ́nì èròǹgbà pé mi náà fẹ́ di aṣáájú wàhálà ṣáàbù mo sì jọ́dọ̀ ńgbà yìí kàní kémi náà di apá àti à ní màá darí àwọn èèyàn níwí o ní ìdíyé ló sà bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ bá ń tọrọ ọmọ kọ́ máa là ní bá ń tọrọ ọlá là á. tẹ̀ nídìí. ó ní mo jẹ́ ní tí ń rẹ̀ ka ìdarí wà á ní ṣáà mo sì jọ́ dọ̀ngbà yìí. wà á rọrọ jùlọ ìndà sáníyà mo rí èèyàn kan tó wà níbi òpó mọ́sálásí lápẹ̀rẹ̀ yóò ń sọ pàtàwé báwọn yìí wọ́n bá ti béèrè ìdájọ́ báyìí ìdájọ́ ẹ̀sìn yóò wá sọ fún ọ fún akọ́bí tòun wọ́n á ní ah, à ní kí mi máa mú fatiwa wá. عفا سفيان الثوري رحمه الله قال فلما بلغتها بعد ما وقع عندك وأساجك عرفتها أقول بي آه لكن استنقذها دي أنا لك وفي وتزمي المأمون قل من طلب الرياسة بالعلم صغيرا سبحان الله ربا وقال أبا شباب جاء طلق وقال má sọ pé ń gbò láwọn àtò olókè wọ̀ ọ́ àpẹ́ gán àpẹ́ èèyàn kan kàn máa wò pé ń gbò lélẹ́yìí wà ti mú àwọn ìmọ̀ ní gbé bóde lọ́wọ́ ni àwa pé ń lé kéwù. àwọn ibi káwọn ẹgbẹ́ máa pè tẹ́jú ká ẹ lò rárá àti ah, sọ̀rọ̀ ogún ọdún wọ́n fẹ́ súnmọ́ ogún ọdún ta lò lórí ipá ìfẹ́ tíra. ẹ̀rí wọ́n ní ẹni yóò tọ́ bá wá ipò aṣáájú bil ilmi saghira bóun fẹ́ fi mọ̀ darí àwọn èèyàn nígbà wà ń kéke fàtàbù ilmu kathir ìmọ̀tọ́pọ̀ ní ọ̀pọ̀. torí ní ẹgbẹ́ ti jókòó síbì kan tí wọ́n ti gbà pa àfa ni àfa ẹ wo gbogbo àwọn ẹni tẹ́ máa ń ṣe ẹ ṣáàjì ọlọ́ọ̀jọyè wa mélòó ni wọ́n nílò tẹ́tẹ́ làwọn òyìnbí ipò aṣáájú kódà bó ń bọ̀ wọn ò ní fi sọ̀rọ̀ yóò máa rò pé ah, olùwọ́n ti máa lọ gbé tíra kẹ́ni kan wálé wọn aláì kò sí mọ́tò pẹ̀. wọ́n sọ pé ẹni yòówù tó bá wá ìgbé aṣáájú mọ̀ ní kékeré ìmọ̀tọ́pọ̀ ní ọ̀pọ̀ orí kò nílé ìbòde mọ́ yóò ti dọ́ra lójú Mansur bin Ismail eh, alifaki àwọn tó yàtọ̀ sí ìwà yàtẹ̀ máa ń ké ní ilé kéwùkẹ́ láwọn ọmọ wa alikẹ́lẹ́ bọ̀ eh, àkì rọ́mọ وهو النهاية في الحساسة مما تعرض للرياسة قبل إذن الرياسة Rọ́dọ̀ lè rè yáàsà ìta ní orí yáàsà. Ó ní àlìkẹ́lìbù tá a bá wájá àkìrọ́mù iṣẹ́ àtà ọlápọ̀lélẹ̀ ẹ̀kọ́ bá yẹn gbé ọmọ lè fi Ládọ́ máa dínkù tọ́ ọ bá ní ajá. Odidi lójoojúmọ́. àyàfi tọ́ba jáde kó fi sọdẹ àbó òfin dẹ̀gbẹ̀ tọ́ba ló fún fẹ́fẹ́ ajá mi ni ni ìmọ̀lájà yìí à ẹ ọ̀hán ṣùgbọ́n bí òkè wúdù ni wọ́n máa sọ kalẹ̀ nù ládàá lójoojúmọ́ ajá ọ̀la pọ̀nlé ní ìṣẹ̀ràta lẹ́ni tó lè bá yẹn gbé pọ̀ tòun ti bẹ́ẹ̀ wàhùn àmì ẹ̀há ìyàtọ̀ ìrẹsà sáásá níbi gbogbo erin báyìí òun ni paríparí rẹ̀ o nínú eré ajá lọ parí ẹ̀ bàbá ń parí ẹ̀ tọ́ba bíi tàbá yóò tún kó jẹ mímọ tà àrùrọ̀dọ̀ lórí yàtà. nínú gbogbo ẹni yóò fi máa ń fira rẹ̀ hẹ́ kó fẹ́ já sáájú ajá ni nọ́mbà wán. kọ́bùlà dé táà ní lórí yàtà ṣáájú ṣáájú kó tó hẹ̀ pé aṣáájú ni wọ́n fi ẹ̀sìn bọ́ọ̀rọ̀ jẹ ní ọ̀sẹ̀ rí ni ọ̀ jẹ ní tọ́jú ẹ̀yẹ jù wọn pè ọ́ lásàdì wọn ló pèrè bẹ́ẹ̀ wọ́n ní wọ́n gbẹ̀gbà wọ́ọ̀rọ̀ yìí látọ̀dọ̀ Ali ibn Abi Talib. ọjà di mọ́tà sí jọ̀gàn. àwọn èèyàn bá tẹ̀lé. ọba rí wọn. wọ́n wá wípé ọkàn ó lé ló lé yàní yẹn sọ fún aláhàdà tó dá lórí eléyìí. túmọ̀ kọ́ ọ̀pọ̀ ní ààrẹ mú sábà tìlú lẹ́kùlú ní náà kọrin jà. tọ́ wọ́n ní ọ̀pọ̀ ní ààrẹ ìmọ̀ agbára wọn bàtà pẹ̀lú wípé nǹkan ẹ̀ ń tó tẹ̀lé òun lẹ́yìn ń máa ń bẹ̀ mí jẹ́ ni. náà kárò ìjà yìí sì máa ń bu àwọn èèyàn sí bí èso dání máa ń jẹ́ fáwọn èèyàn ọkọ̀ ẹ̀gbọ́n fẹ́ takò pé àṣẹ wa fẹ́ kà mí sí bákan. ọmọ rẹ kà tó ọ̀rọ̀ di ọlọ́wọ́ tẹ̀lé àti wọn ni ìyá mọ̀sádà tó lélẹ́ má túbọ̀ ìbàjẹ́ lọ́jọ́ fẹ́ ní táǹtẹ̀lé gan wọn máa rọ́ tẹ̀lé gan rẹ̀ gan. àwọn aṣọ pé kọ́ sí ìbá ṣe bá pawápọ̀ ṣùgbọ́n ẹ wá tó tẹ̀lé mi kàǹkì tó bá pawápọ̀ ó lẹ̀ kọ́ pẹ̀lẹ́ tó ju ọlọ́wọ́ ẹ àbágbá rẹ̀ kan àbọ̀gá rẹ̀ òní sọ pé jájọ tó kẹ́ máa fi gbọ́n gbára yín o mọ̀nsálílá tó ń lè ta rẹ̀ ìwọ́n ọ̀sáfẹ́ tó yàn sẹ́yìn ìyẹn là ń sọ ìyẹn pẹ̀lú ní ọ̀jẹ̀ fún ẹni tí ń tẹ̀lé yẹn náà níparí jáàpá ibn sulaiman àtúbàáyí ó ní magbọ́n máa lè kìbìn dìínà tọ́sọ̀ láì pé. man ta'allama al-ilma li amalin kasara wa man ta'allamahu li ghairi amalin zadahu faqra. tọ́ ọlẹ́ni tó bá kọ́ ìmọ̀ láti lè ó ń tọ̀ ọ̀hún ní ọrùn ìmọ̀ jégéjégé nìyẹn ti fọ wẹ́lẹ́wẹ́lẹ́ ń ṣùgbọ́n bá kọ́ ìmọ̀ lo irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ìmọ̀ yẹn ó sàlẹ̀ sí fáàrí fún ẹni àwa akémìtì ti ń lo kéwù fáàrí ti lọ. ọjà gbogbo ọwọ́ tó hẹ̀yẹ bọ́wọ́ mi máa mẹ́rin ẹ̀yà. lónìí ni ọ hẹ̀ lọ́sẹ̀ mi ò ń kà وعليكم السلام ورحمة الله وبركاته يا يا يا يا افتراء افتراء شو ادي تورم وانت نافله لكلاد زين ابي نور يعني كاني ابو نافله ọwọ́ inú gbogbo ọrùn ìdírun ni kíni firash òun ni kéèyàn jókòó lórí ẹsẹ̀ kíni o ẹsẹ̀ òsì kéèyàn mí ọ̀ tàwárò òun ni kí ẹ mọ́ ọ̀dí rẹ kọ́ wá àyè ìjókòó kan tí òun ní jókòó lórí ẹsẹ̀ òsì èyí ó sì ní ọ̀tún bẹ́yẹn ti nà yẹn kọ́ lọ́ bó tiẹ̀ torí pé wọ́n ń gbọ́ ní bá a dé ẹ̀yìn lẹ́ẹ̀rì ṣùgbọ́n ọ̀rọ̀ náà agbọ́dọ̀ sàlàyé bó ti rí gan ẹ mọ́ ọ̀dí ọ̀lọ́ ọ̀kan lẹ́ni tí wọ́n tàwárò oníjókòó lárí ọjọ́ sọ̀rọ̀ lọ́n gbẹ̀mí táwa bọ̀. lẹ́yìn abá ti kírun tí ọjẹ́ olóko mẹ́rin nínú nẹ́fílà tó lọ́n bọ́ lóògì ẹ̀ tí wàá rí mi. àwọn fún méjì méjì ní sábà máa ń wáyé mo bá àníyàn ti yé bẹ́ẹ̀. tó ẹ mọ̀ pé ìfìjọ́rọ̀ òṣòwò ní rákà méjì mo lọ́ máa fi so bọ́ bí ìfìjọ́rọ̀ òṣòwò lọ́ máa fi bí Allah ta'ala àlàm pẹ̀lú bọ́ máa jókòó sórí ẹsẹ̀ òsì yẹn. àwọn rògbò nígbà tó bá kíláka ẹlẹ́kẹta bóyá bíi mọ́kọ́rì bí ìṣá àwọn ọmọ olókùn náà ṣe wọ́wọ́ àlọ́. náà. Thank aláìdí ìgbọ̀nyá rárá. Adada ní ẹ kí nẹ́fìlà yẹn lé kí mẹ́rin pọ̀ láì níjókòó rárá. Kọ́lá jù bẹ́ẹ̀ lọ́gàn ọ̀ bá àti ẹ̀ mọ ọlọ́run mọ̀. wà wa tọ́lá láti àwà lórí ẹ̀.

ẹ̀sìn wájú agbàgbé ilé wò jíjẹ ọlọ́run sọlọ́lá àdúrà ìjọba àtúrò mọ́fàtà tí máa ń dórí ayàpọ̀kan ayàpọ̀kan ayàpọ̀kan láàyẹn má dùn ó pé ipa wàá ní kéwú mọ́ ọba dóni bí wọn fọwọ́ ìlú ní mùsọ̀lẹ́n àdéhùn dé o mo rò bó ti rẹ̀ ní ìsìn ọdẹ lè fi ọdẹ lè fi yẹkùn torí kí n sòwò nìkan ni áyà tó ti pé wọn ń sàlàyé ohun tó ti pé wọn bá wà lẹ́yìn rẹ̀ ń sàlàyé rẹ̀ gbogbo èmi làwọn alif lami níbẹ̀rẹ̀ yẹn náà ń sàlàyé náà إطلاق ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين من هم المتقين تزواجه قرات قام أقرأ قرأ يقع وكان المتقون ما بدي يوزي سولا يجريني سولا ين تجي كسم يقول نين سوف باري آية قرأت كاتم أو تدي ما يعني هو في لي نعم عليكم السلام ورحمة الله Thank you. ẹ sàwa ọdún yẹn sàwa ọsẹ ọsẹ tẹ́lẹ̀ èdè ọjà àwọn ẹni tí ń lọ yá àgbẹ̀dílé àkọ́kù torí bẹ́ẹ̀ lọ kọ́ tálẹ́sì sí àwọn ilé yín o ọ̀dà o mùsùlùmí ẹ̀ máa fẹ̀ o nínú àwọn ọ̀wà fẹ́ ká tún mú ká tún mú nìyẹn. ẹni gbogbo wa yìí nẹsẹ ìfà ti gba gbogbo létí òní tọ́lẹ́tì wọn àwọn tó ní tọ́lẹ́tì àwọn tí wọ́n kọ́lé wọ́n máa fi ilé ìgbẹ́ sílé wọn. wọn bó ti ń sìn wọn máa ń sẹ wọn ah, fẹ́ gba ilọ́dọ̀ yìí tó ní kinní wọn ní kò sí ah èmi ọ̀fẹ́ ẹni pé kíá ni wọ́n padà mójútó. ẹ má gbàgbé pé wà nù hadith nàbì sallallahu alaihi wasallam sọ wípé ìtẹ́kù àlà ilé ọwọ́ àmẹ́ níbi ẹni tí ń yàgbẹ́ síbi ìbọn ni àti so wọ́n ti pé wọn ò ṣe pé kí ni gbogbo yẹn ló lé bójú kò bí èpè èpè ọ̀jẹ̀ nìyẹn orí bẹ́ẹ̀ ti bá wà yá pé kílé àkọ́gbù kan sọ́ra kò wá ní ìdíkí mùsùlùmí ó ṣe pé bàbá dájú pé pé yẹn ó mú àwọn ènìyàn ó tiẹ̀ wá bẹ́ẹ̀ kàn fẹ́ tẹ́lẹ̀ aburú làwọn ènìyàn ti wọ́n wà lọ. lẹ́yìn ẹ̀gbọ́n wọn lẹ̀ ó ti máa ṣàkóso ṣùgbọ́n kàn kọ́ síbẹ̀ tí wọ́n wọ́n fi agbó dúró gbé wọn. yọ wá wá gbà tí wọ́n máa lọ fún bàbá kan ti kú ní bàbá àwọn ìwà lẹ́nu. abẹ́ Eh, kílé kan bàbá yìí ti ń jẹ yìí ah, mo fẹ́ gbàgbé dísà àárín bàbá a fi wà ní nbọ eh, ní ibi tí ń gbé nísàlẹ̀ mẹ́rin ìsàlẹ̀ pápá jò ní ilé tí alájà sáwùdà ń kọ́ sọ̀rọ̀ yẹn ó sèse bàbá yẹn aláì pé bàbá wọn ti jáde láyà rẹ̀ nígbà tí ọkọ alájà sáúdá tó alájà sáúdá máa ń wá bí léyìn dára tó máa ń wò tó irúfẹ́ sí ní nígbà tó ní pọ́pọ̀lọpọ̀ àwọn àtàgbà lébẹ̀ àní ìdí tá a ti bẹ̀rẹ̀ bàbá ti dojú po fírí báyìí àbá ọlọ́yìn bàbá yẹn ṣe ohun táwọn Yorùbá máa ń wí ẹ̀ pé má fòkó omi sọ̀nà ọjọ́ kẹlẹ́ lèyẹn kọ̀ kí wọ́n ti jọ́kẹ́ bàbá mi kọ́ àmúra pátá tó bá ní fáìfù báyìí fáìfù wọ́n ti tó níbi jù kódà ń tàn ó ti ya ìgbẹ́ nìfẹ́ dáadáa ìwọ owó ní ní padà síbẹ̀ kọ́ lọ fọwọ́ rẹ kó wọ́n dẹ̀ lé ó ń tàn kó ọlọ́ọ̀ì kìí sẹ̀ mi so irúfẹ́ oúnjẹ nìyẹn lè oúnjẹ nìyẹn yóò wá wọn sẹ́ẹ̀mù táwọn yẹn ti máa ń lọ ọjọ́ gbọ́n kínní ni lọ́dọ̀ mi ó ti ṣètò gbẹ̀rẹ̀ lórí nígbà tí ọkọ̀ sí òní ní ọkọ̀ sí bẹ́ẹ̀ orí ẹ̀ lórí ọkẹ̀lẹ́ máa bọ́ ọba ti mú bí èèyàn méjì tó padà sọ́ọ̀kù ọlọ́wọ́ àràkọ́ nídìí náà àbí ìgbà sọ̀rọ̀ kan. ok wọn ní òṣìṣẹ́ ọlọ́run kọ́ nípa ìmọ̀ akọrin ní mọ́sálásí òun lórí ibú kìí ṣe bí orin ewì bí ìwé yìí dá nǹkan yìí o bàbá aláwọ̀ àbá rẹ̀ kórìí wọ mọ́sálásí o orin ibú tí èso rí mọ̀ àbáwá gbé lu àbá gbé wọ̀ sọ irú rẹ̀ ni. ẹwọ̀n yìí pé ìgbà tí ọmọ ọ̀dọ̀ ọlọ́run tàrà lórí hasan sáàbì tọ́kẹ́ máa kọ́ lórí ewì báyìí nínú mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam ọwọ́ abẹ́ kọ̀ fún ọwọ́ ni àyín tí máa ń kọ́ nìyí tó ṣe pẹ́ tó lórí ju ọlọ́sùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó ti ṣe ọlọ́run sallallahu alaihi wasallam kẹ́ẹ̀dẹ̀ ṣe mímbà rí fún báyìí ìlú mọ́ọ̀sì tọ́wọ́ àgbègbèrè ń bọ̀ ànẹ́bí sọlọ́wọ́ sọlá káyọ̀ fi éèdì fún àwọn. ànẹ́bí sọlọ́wọ́ sọlá wa gba hasan láti pé kọ́ máa bún hasan musadi rọ̀jọ̀lọ́wọ́ sọlá àti pé àwọn tó bá tún mọ̀ rẹ wọn lọ́wọ́ bá ọ̀tá sí ìkọ́yìn nẹ̀nẹ́ fámìlì wọn wọn kò fi lè kí wọ́n délé nígbà èkú yẹn sọ bá mi àjẹrí mi. Ah, irọ́ irọ́ káàdìkàdì ni mo gbogbo eré pàṣẹ máa ń ṣe níbi social media yẹn ẹ lọ bẹ̀rù ọlọ́run fa wọ́n ní wọ́n tẹ́ sáwùdí pé wọ́n ń ṣàgbèrè pẹ̀lú àwọn yẹn ẹnìkan wa bẹ̀rẹ̀ sọ pé ẹni tó bá ti kíní kẹtẹ ọ̀fà sẹ́ǹdẹ̀ bá kan yóò rí fún kí ló ti wọn pẹ̀lú pé tó sáwùdí ṣe bẹ́ẹ̀ ni ẹ̀wì ìgbẹ́jọ nínú ààyè tó ṣe pé wọ́n fi tún gbọ́rọ̀ sọ́lọ́wọ́n ọ̀bẹ̀lẹ̀ nínú gbogbo ilé ayé yìí tí gbogbo àwọn àyókù lọ sọ̀rọ̀ díyà ní tó wí ni ẹ́ sọ̀rọ̀ láàrin ẹ̀ lérí ni ọlọ́wọ́ àlọ́ náà náà lẹ́yìn ìtọ́jọ́ yìí. ó lè ṣe bí ọba ti ṣerú bí ọba ara lẹ́kọ̀ọ́ làwọn ò dirí lẹ̀ káfíkọ́ ni tọ́ba ti fẹ́ sálé àwọn ata ní ìdílé tó ṣe tó jẹ́ rẹ́gbẹ̀ẹ́ níbo làwọn ò dérí kọ́sà ti má ṣèrú kó ti má ṣe jàǹbá kó má gbowó ilẹ̀ ẹyọ̀kan lọ́wọ́ ẹni méjì àti ilẹ̀ ẹyọ̀kan kó má tà fẹ́ ẹni méjì ọlọ́wà lọ. سبحانك اللهم وبحمدك اشهد ان لا